àwọn àdájọ́ ọ̀rọ̀ ọlọ́run tó pín sí yìí fala yuraddu shay'an min ahkamillah a kì í lòdì sí èyíkéyìí nínú ìdájọ́ òfin ọlọ́run lápèjúwe ìdájọ́ òfin. wọ́n ní wọ́n fẹ́ pín ogún nílànà Islam Islam wá sọ wípé ọkọ. tó níyàwó tíyàwó rẹ̀ yìí tó sì ní dúkìá tóbìnrin ọ̀hún wá jáde láyé àwa wo obìnrin yìí kò bímọ fọ́kọ náà odidi ìlàjì nínú tóbìnrin yìí filẹ̀ òun ni ẹ̀tọ́ ọkọ yẹn nínú ṣẹ̀ríà gbogbo tó ní pátá wọn dá sọ́nà mélòó wọn dá sọ́nà méjì ọkọ ni ó ìdá kan nínú ìdá méjì èyí tó kù ìdá kan tó kù ó ní wọ́n pín fáwọn ẹbí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá so eléyìí ẹnìkan wá dìde pé láyé kí ló jẹ́ bẹ́ẹ̀ ajẹ́kùn ló pa nìyẹn nígbàtí ìjẹ́bí kò ní fámílì wọ́n wá níbẹ̀ ni òfin tọlọ́run òun lélẹ̀ ó ní òfin yẹn gbé ńlẹ̀ ìwà yẹn ìwà aláìlẹ́kọ̀ọ́ ìwà aláìníwọ̀ ọmọlúàbí sọlọ́ni lókùrú bàtà bá ti sọ fún ọ pé òun. àbí obìnrin tí ọkọ rẹ̀ fayé sílẹ̀ tí obìnrin yìí ń gbà tọkọ rẹ̀ fayé sílẹ̀ ó wá pẹ́ olólọ́kọ mi nígbà tó ṣe ìdá rẹ̀ tán wọ́n wá fẹ́ pín ogún wọ́n wá ní ìyàwó rẹ̀ báyìí bó jẹ̀jẹ̀ pé ti lọ lọ́kọ míì ṣùgbọ́n ẹ̀tọ́ rẹ̀ nínú ogún ọkọ ẹ̀ ẹ̀ wá fún ẹnìkan ní ah, ẹ̀ wọ́n ti lọ lọ́kọ míì tán bá fún léyìn yóò tún kó lọ sọ́dọ̀ ọkùnrin míì nìyẹn láyé kò sí ní tó jọ nígbà tí ò ti dúró sínú ilé àwọn tí ò jókòó tọ́mọ tó ti lọ lọ́kọ yẹn ẹ má fún ní kankan nínú ẹ̀tọ́ ọkọ ẹ̀ irú àwọn wọ̀nyí wọ́n ń lòdì sí àṣẹ ọlọ́run òfin ọlọ́run ẹni tó ń sọ eléyìí tí kò bá mà tí wọ́n bá ti sọ fún wípé ìdájọ́ tọlọ́hun mọ̀ nìyí lórí ọ̀rọ̀ yìí ó yẹ kó sọ̀rẹ́ndà kó ju wọlé ṣùgbọ́n tó bá sọ ìdájọ́ ọlọ́run fún yàn lérí ìgbésẹ̀ kan téèyàn fẹ́ gbé téèyàn náà sì mọ̀ pé ìdájọ́ ọlọ́run ọba ni téèyàn wá ṣe nǹkan míì irúfẹ́ onítọ̀hún kò lẹ́kọ̀ọ́ ìwà ọmọlúàbí sọlọ́run ọba dẹ́dà bó ti wulẹ̀ kó dáa níwà tó sẹ́dà ẹgbẹ́ bó ti wulẹ̀ kó dáa níṣesí tó sára ayé tó bá ti lè jẹ́ ni tó ń lòdì sí òfin ọlọ́run ìdájọ́ ọlọ́run ẹ mà kúrò onítọ̀hún kì í ṣe ọmọlúwàbí lọ́dọ̀ ọlọ́run yẹn. fàyídà radda shay'an min ahkamillah tí ọmọnìyàn bá lòdì sí èyíkéyìí nínú ìdájọ́ ọlọ́run nínú òfin ọlọ́run ọlọ́run ní báyìí ní kí nǹkan ó rí ó ṣe bá mi wọ́n ní fahada su'u khuluqi ma'a Allah azza wọ́n ní eléyìí gan nípa pin ìwà tí ò dáa ìwà ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ọba allah subhanahu wa ta'ala lápòjúwe tó súnmọ́ wọ́n kó ẹjọ́ lọ sí ilé ẹjọ́ nígbàtí adájọ́ wá dájọ́ bóyá èèyàn jẹ́ èèyàn jẹ́ ayálégbé ọ̀rẹ́ntìlé lọ́dọ̀ ìdáyédé wá ṣẹlẹ̀ lálọ́dún wá ní kọ́ páàkì ẹ̀rù rẹ̀ kó jáde nílé wọn wọ́n wá dọ̀rọ̀ kóòtù nígbà wá gbé ọdí kóòtù adájọ́ wá ní tó wà ń bẹ̀ ni pé kí láńlọ́ọ̀dù kó fún ọ ní àǹfààní oṣù mẹ́fà láì ní sanwó kankan títí tó fi rí ilé tó fi kúrò bẹ́ẹ̀ ẹni tí ó jẹ́ láńlọ́ọ̀dù ó sì dìde ó ní adájọ́ ìdákúdà lẹ́dá yìí nílé tó ń fowó ara ńkọ́ àbí kí ìdákùdá àkọ́kọ́ tó kọ́kọ́ sọ yẹn su'ul khulqi aw su'ul adab ma alqadi ìwà aláìlẹ́kọ̀ọ́ sí adájọ́ ni sẹ́yìn pé kò ní lọ lásán àfi tí adájọ́ yẹn bá fojú fòlókù nínú òfin tó ṣe yẹn ó lè lo ẹ̀wọ̀n sí wípé dìde níwájú adájọ́ olóhùn ò fara mọ́ ẹjọ́ tí adájọ́ yìí dá abófẹ́nu àbùkù kan ìdájọ́ òun àbí ò tiẹ̀ wá sí bẹ́ẹ̀ nígbà tó wá délé ó ní hmm, ìwọ náà wọ́n ní kó olóṣù mẹ́fà nu tiẹ̀ náà nù ó bá kọ́kọ́ jálẹ̀kùn ó yọ wíńdò ẹ̀ ó jáná ó bẹ̀rẹ̀ sí ní fún ẹ̀rọ síta tí adájọ́ bá gbọ́ ní tẹ́niyẹn ṣe jàmá yọ jẹ̀yàn rẹ̀ níṣu kọ́ wa máa fọ́ gbáyà pé nínú ilé tí mo fowó ara mi kọ́ mo ṣe wàhálà kọ́lé mi ni mo ṣe gbà ẹnu wípé wọ́n sọ fún pé yìí tí adájọ́ dá lẹ́jọ́ nìyí tí ò gbà tó ṣe bá mi jàmá yóò jìyà lérí ẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ni wípé ó wu ìwà aláìlẹ́kọ̀ọ́ sí òfin jàmá tá a bá lè gbà bẹ́ẹ̀ nínú òfin tayé bó wá ní òfin ọlọ́run ọba ọba tó dá gbogbo ilé ayé àìwá mọ iye èyí nínú òfin ọlọ́run tá à ń ṣe bẹ́ẹ̀ sí. Si tọ́lọ́n kó sọ pé báyìí ni ìdájọ́ lórí nǹkan yìí a sọ wípé bá mi làwọn afẹ́ ṣe kò sì sọlọ́pàá nǹkan tó mú wa ṣùgbọ́n tó yẹ pé tilé ayé yìí ni tí wọ́n bá lè gbé ẹjọ́ yẹn dé court tí adájọ́ sì dá pé báyìí lẹ́jọ́ yìí ṣe rí tí yìí sì ṣe pé ọlọ àbí ọgbẹ́jọ́ lọ court ṣùgbọ́n wọ̀ fúnra ara rẹ ọwá ní tí wọ́n dá yẹn ọ̀ faramọ́ ní tí wọ́n sọ yẹn ò kódà bọ́ọ̀bà àpìl ètàkọ́ dá yẹn yóò kọ́ ṣiṣẹ́ náà tá a bá lè gbọ́ yé báyìí nínú ẹjọ́ tayé òfin ayé ìdájọ́ tayé kí ló wá dé ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ tọlọ́run tí wọ́n ń sọ fún wa pé ntọ́lọ̀ ń sọ lórí nǹkan ire ntọ́lọ̀ ń sọ lórí nǹkan ilé bá a bá fẹ́ fẹ́yàwó bọ́lọ̀ ń ṣe ní ká ṣe lélẹ̀ bá a bá bímọ bọ́lọ̀ ń ṣe ní ká ṣe lélẹ̀ bá ẹnìkan bá kú bọ́lọ̀ ń ṣe ní ká ṣe lélẹ̀ ìbágbépọ̀ láàrin ọkọ àti ìyàwó òfin ọlọ́run lélẹ̀ ìbágbépọ̀ láàrin ọmọ sáwọn òbí ẹ̀ òfin ọlọ́run lélẹ̀ gbogbo oríṣiríṣi yẹn tá a kà kalẹ̀ yẹn a kàn máa ń dàgùn láàsì ni àyèlò làáfàá àfijẹ́ kó yé wa wípé tí wọ́n bá níta ni aláìlẹ́kọ̀ọ́ irúfẹ́ ẹni tó ń lòdì sófin ọlọ́run ọba kódà kó jẹ́ pòfẹ́sọ̀ aláìlẹ́kọ̀ọ́ ni làáfàá fi sọ wípé fàyídà radda shay'an min ahkamillah tí ọmọnìyàn bá ti lòdì sí èyíkéyìí nínú àwọn òfin ọlọ́run fahada suhu khulqi ma'allahi azza wa jal eléyìí gangan ní paapin ìwà àìlẹ́kọ̀ọ́ ìwà bú sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga aláìníwà dáadáa nírúfẹ́ níbẹ̀ lọ́wájú ọlọ́run ẹ̀rí wípé ẹni tí wọ́n dá lẹ́jọ́ wípé kí ayálégbé kó lóṣù mẹ́fà nínú ilé tó sì lóhun ọ̀faramọ́ wọ́n ní kí ló dé owó òun lòun fi kọ́lé wọn ó mọ wàhálà tó ń ṣe ẹ̀tún wa ni kó mọ̀ sanwó fún six months ẹjọ́ rárá àdálẹ́ dá yẹn o tí àwọn kẹ́tí ọba sọ́ra òun gan ni ò ní sunlé wọn abẹ́kọ̀ tí òfin wọn bá wá gbé tí wọn bá ní kálọ̀ tì mọ́lé kó mọ̀ sunlé wọn táwọn yẹn bá ní ohun tán dẹ̀ ṣe fún ọ̀dà nípa ohun tán ṣe dà òun ló lùfin tí àwọn kẹ́tí yẹn ó sọ nìyẹn ṣùgbọ́n nínú àánú ọlọ́run lérí àwọ̀ ẹ̀dá ọlọ́run ó gbófin kalẹ̀ àá sì lùfin yẹn aláṣẹ ẹni tọ́lọ́n bá fẹ́ sàánú yóò padà tọrọ àforíjì ẹlòmí ò sì ní tọrọ àforíjì èyí ò máa wọ́pọ̀ nípa àwọn òfin tí ò bá ti bá wa láàmú ẹni tó fẹ́ ṣègbéyàwó wọn ni ẹ ṣe nìkan rárá ah no no no òun ò lè ṣe mistake yẹn tóbìnrin ò bá lóyún tí ò bá lóyún òun ò lè make attempt pé àwọn wọ́n ti fóun ní list kóun tó lè ṣe anything kóyún yẹn wà ń bẹ̀ òun wà máa wo oyún yẹn tó bá ti di pé kú bíi a month àwọn wà ṣe àwọn wà ṣe mentality ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan nìyẹn kódà àárínú àwọn mùsùlùmí táwọn náà nírú ròrí báyìí dájú ṣáká ìwà aláìlẹ́kọ̀ọ́ sọ́lọ̀ ń tó sọ pé kẹ́ ẹ má ti lóyún kẹ́ ẹ má ti sùnmọ́ra yín kó tó di pé ẹ̀dọ́kọ̀ àtìyàwó sọ́lọ̀ ń tó sọ kò má ti sọ. So, ọlọ́run tó gbófin yẹn kalẹ̀ sí ò máa ti ń sọ ọlọ́run tó ní ọmọ mutí sí kò máa ti ń sọ kò tẹ̀gbà kò rọrùn o ní àsìkò òtútù rògóró láàárọ̀ kùtùkùtù kò yí sí o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹnikẹ́ni tó ń fojú lẹ̀ tako òfin ọlọ́run àbí tó ń lòdì sí òfin ọlọ́run ìwà tí ò dáa ni ìwà yìí sí ọlọ́run ọba ọba dẹ́dà ọ sáà yẹ ọlọ́run ó ẹni tó dá ni ó yẹ kẹ́nu rẹ̀ káyàn ẹni tó lomi ara ẹni tó ní ẹ̀jẹ̀ ara wa ó yẹ kẹ́nu rẹ̀ lè kà wá tó bá ní ẹ̀ṣẹ̀ báyìí àbẹ́lọ́wọ̀n bá ní tóbi rẹ̀ ọlọ́run kó má ṣe wá ní aláìmọ̀ rẹ̀ sawa'un radda'a munkiran hukmaha aw raddaha mustaqbilan al-amal biha aw raddaha mutahawinan bil-amal biha àfáà ní ọ̀nà mẹ́ta lèyàn lè fi lòdì sófin ọlọ́run ó ṣeéṣe rọ́dàá kọ́mọnìyàn lòdì sí òfin ọlọ́run ìdájọ́ ọlọ́run munkiran hukmaha kó tiẹ̀ tako ìdájọ́ yẹn pé òun ò gba ìdájọ́ yẹn pẹ̀lú tọ́lọ́mọ̀ sọ nílẹ̀ pé lọ́dọ̀ tòun kò wọlé òun ò faramọ́ ó ó tako ìdájọ́ ọ̀nà kan nìyẹn àwòrọ́dà mustakbiran anil amal biha ẹlòmíín sì lè jẹ́ pé ó gbà pé bó ṣe yẹ kó rí náà nìyẹn kò takò ṣùgbọ́n látara ìgbéraga ó wura rẹ̀ pé òun tóbi ju kóun ó tẹ̀lé òfin ọlọ́wọ́n ọba yẹn lọ ẹlòmíín àmọ́ wo rẹ̀ bẹ́ẹ̀ ó gbà pé òun àgírí bí bọ́lá ọ̀sẹ̀ sọ yẹn ṣùgbọ́n lásìkò táwa wáyé ipò táwa wáyé ààyè táwa wáyé àwọn lè ṣe ìyẹn wọ́pọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó lẹ́nu ẹ̀rọ olówó mi kò ní gbàwẹ̀ àsìkò Ramadan gan ni ó travel lọ UK oṣù yẹn ó parí kó tó wálé yóò lọ máa jẹun lọ nígbà kò fọ́síbù ẹlẹ́ẹ̀kẹta àwòrán dáhà mutahawina bìlẹ̀ amẹ́lẹ̀ bìhà ẹlòmí ń bẹ kò fi ọlọ́run kò sì gbéraga ṣùgbọ́n ká mọ́ ka nǹkan kún ká fọwọ́ yẹpẹrẹ mú nǹkan tí ò yẹ ká fọwọ́ yẹpẹrẹ mú olókòbá kò ní ṣe nǹkan yẹn wọ́n tẹ́ bá bẹ̀rẹ̀ pé ẹ̀wọ̀ ah ẹ̀sà mọ̀ bá ń bẹ̀ lọ màá ṣe màá ṣe màá ṣe màá ṣe títí tásìkò nǹkan yóò fi lọ́mọ lọ́wọ́ àwọn ọ̀nà mẹ́ta yẹn là fi ń tako àbí lòdì sí òfin ọlọ́run ìmọ̀ kéèyàn ó ti ẹ̀ṣà kéèyàn lóun ò gbà òfin yẹn ìyẹn ni ìka ẹlẹ́ẹ̀kejì ọmọnìyàn ó lè ṣègbéraga sófin ọlọ́run pé pòsíṣàn tó ń wà ó ti ju kóhun ó tẹ̀lé òfin ọlọ́run ọba ẹ̀rọ ẹlẹ́ẹ̀kẹta ó lẹ́ni tó ṣe wípé àìlákàkún ìmọ̀ fi nǹkan ṣe àwàdà ìmọ̀ fi nǹkan ṣe awẹ́wà tí eré bí eré títí kò dẹ̀ ní ṣe nǹkan yẹn àfáàlẹ́ ìkéyìí tó bá rí kó jẹ́ ń bẹ́ẹ̀ fa inna dhalika munafin li husn al-khuluqi ma'a Allah azza wa jalla wọ́n ní àwọn ìṣesí wọ̀nyí ó tako ìwà dáadáa ó lòdì sí ìwà dáadáa tó yẹ kéèyàn ó ní pẹ̀lú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run kì í ṣe ẹni tí pààyàn láṣẹ téèyàn ó sọ pé ìfẹ́ níyàn ní ẹ̀fẹ́ tẹ̀lé ọlọ́run kìí ṣe ẹni tí pààyàn láṣẹ tí ó sọ pé bí nǹkan yìí ṣe rí nì téèyàn wà sọ wípé èyí tó wúyàn lèyìn ó ṣe ìwà àìníwà dáadáa sọ́lọ̀ ni nínú kéèyàn ó sì níwà dáadáa sọ́lọ̀ kéèyàn ó bọ̀wọ̀ òfin ọlọ́run anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi sọ fọ́kàn náà àwọn sọ̀hábà anabi ni ihfadillaha yahfaduk ihfadillaha tajiri wutujahak ìwọ náà bọ̀wọ̀ fún òfin ọlọ́run máa ṣọ́ ẹ̀tọ́ ọlọ́run lórí rẹ ọlọ́run ó máa kíyèsí wọ̀nà àwọn àgbàlagbà wọn ní àyè náwó sọ́lọ́run kò nàṣẹ̀ síyàn èyí kọjú sọ́lọ́run kọ́lọ́run ó kọ̀yìn síyàn ìhà tó o bá kọ sọ́lọ́run lọ́lọ́run fi máa bá wọ̀ náà lò ó ń bẹnu àwọn ẹ̀dá ọlọ́run tó yẹ kó tán bá ti gbọ́ pófin ọlọ́run ní ìwárìrì àbá wọn pé ṣé bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn lójú ẹsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣe báwọn náà fẹ́ gba nǹkan lọ́wọ́ ọlọ́run ọlọ́run àti jù wọn lẹ́ẹ̀fì máa rọ́pọ̀lọpọ̀ àwọn karomat tọ́lọ́run máa ń fún àwọn ẹni ọlọ́run tó ṣáájú ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì lénìí ni wọ́n sọ díṣẹ́ pípẹ́ ẹ dákun ṣé báwọn ṣe já àfa báyìí oríṣiríṣi iṣẹ́ ìyanu tọ́lọ́run ló máa wáyé ìrọ́ ló èyí tó ń pè ní kàrọ́mà iṣẹ́ ìyanu nínú Islam kì í ṣe nǹkan tí máa ń ṣẹlẹ̀ lójoojúmọ́ èyí tó bá jẹ́ látọ̀dọ̀ tọlọ́hun tó bá di wípé ilẹ̀ rọ́tán àwọn ẹni ọlọ́run wà tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run táwọn ọlọ́run ṣe nǹkan yẹn ní ìyanu ọlọ́run ṣe fún tó bá di dọ́kejì wọn ò tún ní sọ pé ẹ̀yin ará àdúgbò o èyí tó láti yóò tún ṣẹlẹ̀ níbẹ̀ yẹn o tó bá ti di pé báyẹn ẹ ti mọ̀ pé ìdán nìyẹn gbogbo àná la mọ̀ tán anabi musa alayhi salatu wa salam ìgbà tí Firaun tó ń lé anabi musa ó ti yọ̀ǹda rẹ̀ pé kí musa ó máa lọ ó sì máa kó àwọn ọmọ israel àwọn bàánú israel kó máa kó wọn lọ anabi musa ń lọ pẹ̀lú àwọn ọmọ israel láti kó wọn kúrò nínú ilẹ̀ egypt ilẹ̀ misra ìgbà tí wọ́n dọ̀ọ̀kan wọ́n ń wo omi òkun níwájú albaharul ahmar òkun pupa wọ́n wò níwájú fìràún orí ẹ̀ ti yí ó tún ní kámàtì ẹ̀ lọ́mọ ọ́yá ẹ̀yin ọmọ ogun ẹ̀ tún lọ pàdé wọn kẹta wọn padà òun náà ti kó àwọn ọmọ ogun wọn ń bọ̀ lẹ́yìn àwọn tó ń tẹ̀lé anabi musa alayhi salatu wa salam wọ́n wá ń sọ fún anabi musa pé rẹ̀ musa fìràún ní mọ̀ ń bọ̀ lọ́ọ̀kan yìí àtàwọn ọmọ ogun anabi musa ní ẹ fọkàn balẹ̀ ẹ̀mí àwọn èèyàn yóò gbé mọ́ wọ́n ní ìwọ Musa kó o sì já jókòó wá jẹ́jẹ́ fìrọ́hùn ló ti ń bọ̀ yìí nìsín ẹ fọkànbalẹ̀ fọkànbalẹ̀ ẹ omi là ń wò wájú yìí bó láti fẹ́ ṣe oníkàlùkù bẹ̀rẹ̀ sí ní kọ́dà ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sọkúsọ sanabi Musa o sì péré lánàbí ọlọ kí ni ìwúlò kíní kan kíní kan ah, ah, àná àní ẹ fọkànbalẹ̀ ọkàn wo omi <laughs> ẹ wo ní kíní ẹ fọkànbalẹ̀ fọkànbalẹ̀ gbà tí wọ́n wá rìn ẹ mọ̀ wàwọn ànábì ọlọ́run musa sáà ní ẹ fọkàn balẹ̀ wọ́n dé obi omi òkun báyà lókè ẹ fọkàn balẹ̀ bò ó ṣe á kò nù omi ànábì musa ní ẹ fọkàn balẹ̀ ànábì musa wá bẹ̀ lọ́wọ́ ṣe ẹ̀rí pé wájú ò ṣe lọ èyàn ò ṣe padà sí ó wá bẹ̀ lọ́wọ́ ọlọ́run ní àṣẹ bọ́ pa wà lọ́wọ́ rẹ̀ fi na omi yẹ ó fi na omi omi òkun sí méjì ànábì musa ní ọya ṣé mo ní ẹ fọkàn ọyẹ ìjà lọ gbogbo wọn wọn sì wọ síbẹ̀ wọn lọ ìgbà tí anabi musa alayhi salatu wa salam tó jáde tán ọlọ́run pa omi yẹn ó pàdé fìràwọ̀ náà ti wọbẹ̀ àtàwọn ọmọ ogun yẹn ọlọ́run pa wọ́n dé mọ́bẹ̀ wọ́n sì parẹ́ sínú omi yẹn èyí tọ́lọ̀ ń ṣe fún musa yẹn náà pè ní mùjísà àwárí nínú ìtàn nígbà tí musa kúrò ń bẹ̀ tí musa sọ pé tọ́ tó dínú dọ̀tún la ẹja tún pàdé níbi Atlantic Ocean sẹ́wọ̀n kí red sea nìyún kó tún ní kékeré lèyí tẹ́ rí yẹn tó bá tún di ọ̀la ẹ lọ àná sínú rédíò ẹja tún lọ sí Atlantic Ocean òun náà tó pín sí méjì bọ́dàn wò ó lè má pín méjì nǹkan pè ní mọ̀jísà nìyẹn gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ànáùnsì mírèkù lórí rédíò irọ́ ló ń pa òun ó jókòó dìde kò nídìí ṣe bí mọ́ṣúárì wà bẹ́ẹ̀ kò sẹ́ni tó lókùn mọ́ṣúárì tí ò fẹ́ kó jí kò sí tó bá lè jí <laughs> inú àwọn odò kò nídìí kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ máa béèrè kò sí ẹ̀fẹ́ kó jí kò nídìí káwọn yẹn kàn wálé pípẹ́ à kí ló dé oníṣẹ́ ìyanu kan lọ́mọ àmọ́sọ́árì ló ní gbogbo ẹ̀ dílẹ̀ dílẹ̀ dílẹ̀ kò nídìí wípé ẹ̀ tẹ́ bá fẹ́ kó jí kò nídìí tẹ́ bá fẹ́ afẹ́ kò nídìí kéèyàn ṣẹ̀ máa béèrè yẹn lẹ́ẹ̀fì lè mọ̀ wípé mùjísà ń wá gbogbo ìgbà àwọn ànábì ọlọ́run mọ́ọ́jísà náà ń pè tí wọn àwọn ẹni ọlọ́run tí wọ́n yé sànábì ọlọ́run kàrọ́ọ́mà ọ̀nà máa ń pè tí wọn. ànábì sọ́ọ̀lẹ̀ alayhi salatu wassalam odidi àpáta ràkúnmí jáde látinú àpáta kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ràkúnmí àtàpáta iṣẹ́ ìyanu nìyẹn lẹ́yìn èyí tó wáyé yẹn níjọ́ wo lẹ tún gbọ́ pé tí sọ́ọ̀lì bá ń kọjá gbogbo àpáta pé ah àpáta eléyìí tiẹ̀ tóbi àkúnmí tó jáde nínú eléyìí ó tóbi ọ̀yá àkúnmí tó jáde ẹyọ kan yẹn náà ni so wàá kàdà so bẹ́ẹ̀ náà ni ó possible kẹ́nìkan jẹ́ ni ọlọ́run kí nǹkan kan wá dójú ẹ̀ tó kún ní ọlọ́run kíkí ní orí bẹ́ẹ̀ kó sì rí bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ ẹ ní gbọ́kọ̀ lórí rédíò ìfowópamọ́ tó bá tún dọ̀lẹ́ tún máa bọ̀ bó ṣe ó lè má rí bẹ́ẹ̀ mọ́ ìyẹn náà ń pè ní kàrọ́ ọmọ tọ́lọ́ máa ń ẹni ọlọ́run wọn èédè kílèmù ẹ ní gbogbo ìgbà pé àwọn lágbára ẹ ọlọ́run máa ń fi pọn wọn lé ìyẹn ni tá a fi mọ̀ yàtọ̀ láàrin mùjísà àtọ́lọ́hun àti idán òpìdán so idan àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run ọlọ́run bá máa ń jẹ́ pé wọn ó sì máa ń fún wọn ní kàrọ́mà nítorí ìhà táwọn náà ṣe kí ni ò tún ọkọ̀ sọ́lọ̀ afáwọ̀ ahmed bin hanbal rahmanullah ẹnìkan àǹjànú ó kó sí ẹni yẹn lára ẹ̀mí burúkú ó kó sí la ó bá ń sọ katakata àwọn èèyàn wá lọ nínú ìlú wọn ni ẹ lọ bá Ahmad bin Hanbal ẹni táwa rí pé èèyàn Ọlọ́run ẹ lọ bá kó wá bá wa sàdúrà fẹ́ni bẹ́ẹ̀ àlìjẹ̀ ní okòrò kó ṣe rúkìá bẹ́ẹ̀ àlìjẹ̀ ní okòrò lárẹ̀ Ahmad bin Hanbal rahimahullah ó wá bí sí bí ó ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ báyìí ó ní ah òun ò lè ráyè ṣùgbọ́n tó ń rò lè ṣe ni wípé ẹ mú ẹsẹ̀ kan bàtà òun ẹ lọ fi na ẹni ẹ pẹ̀lú ògùn ọ̀la àjẹ́ ní yòókù rẹ̀ àwọn èèyàn bá mú ẹsẹ̀ kan bàtà bí wọ́n ṣe mú ẹsẹ̀ kan bàtà kí wọ́n tó fi nà báyìí àlìjẹ̀nú yẹn bẹ̀rẹ̀ sí ń pariwo lára ẹnìyẹn pé ẹ má fi nà wọn ẹ má fi owó jáde òun ti rí àmì agbára ọlọ́run nínú bàtà tẹ́ mú lọ́wọ́ ẹ̀ èyí náà náà ń pè ní alwilayatul haqq alwilayatul ìjẹ́ wòlíì ọlọ́run nítòdodo so láàfin lè mọ̀ wípé èèyàn ò ní kọjú sọ́lọ́hun kọ́lọ́hun kọyìn sí èèyàn ò sì ní nawọ́ sọ́lọ́hun kọ́lọ́hun nàṣẹ̀ síyàn bí àárín òǹkálukú bá ṣe rí pẹ̀lú ọlọ́hun lèyìn ó ṣe gbádùn ọlọ́hun ọba tó eléyìí ni wáàsí àwọn ń súnà tí wọ́n máa ń polongo àwa ń súnà é pé pé pé ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ìwọ́gá lè súnmọ́ lọ́hun gan jà fáyẹn lọ dáadáa lẹ̀kùn ọlọ́run sílẹ̀ fún ẹnikẹ́ni kọ̀dẹ̀ sí kọ́kọ́rọ́ tèèyàn fi ń sílẹ̀kùn ọlọ́run ju pé ṣe ń tó fẹ́ jìnnà sí tí ò fẹ́ kọ́kọ́rọ́ náà ni ṣùgbọ́n wọ́n sọ fún ọ kọ́kọ́ máa ṣẹ lọ́hún má wọ̀rí a máa bẹ̀ lọ́hún fún ọ níbo irọ́ ni ọkàn fẹ́ máa gbowó ẹ̀ lè má wọ̀rí bàbá ìbẹ́yìn lẹ́ni máa mutí bẹ́ẹ̀ ni àwọn làní ọmọ mutí tó bá dijọ́ gbé dàlùkì a máa sọ fọlọ́hún pé ọmọ náwó fáwàfá ẹnìkan ti sọ pé àwọn ti sọ mo ti gbọ́ a sọ fún níjọ náà gbé màá wá la ní omu tí màá mú zìnà máa ṣe àwàlà ní ọmọ sí bọ́ bá le jù a sọ dàgbàdo a gbé ọmọ ọwọ́ la àlìjánnà ṣe mọ̀ wípé gbogbo àwọn nǹkan yẹn àwọn ọ̀rọ̀ ẹni torí ò pé mi kí náà fọlọ́ ń pè náà yọ sọ dàgbàdo ó gbé mi ó gbé wọnú àlìjánnà sọ yọ lọ pọ̀ tó bá ti débẹ̀ ẹ má jẹ́ kẹ́ ẹnìkan kó tàn wá jẹ́ ẹ kó ní kálukú ó tún àárín òun àtọlọ́hun ṣe nínú hadith al-qudusi anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní ọlọ́run ọba sọ pé man aada li waliyan faqad adantuhu bil haqq ẹnikẹ́ni tó bá ní okùn bíi tí ọ̀rẹ́ ọlọ́run ó rìn ọlọ́run lòun ti ṣe tán àti gbogbo ti ẹ̀ nìyẹn nínú rìwáyà mi man aada li waliyan faqad naza'ani bil mubaraza gbogbo ẹnikẹ́ni tó bá gbógun ti ọ̀rẹ́ tọ́lọ́hun ààyò tọ́lọ́hun onítọ̀hún ó ti sọ fọ́lọ́hun pé jájá ẹni tó bá dánrọ ẹ̀wọ̀ nínú ẹgbà wá mi man àádáálí wàlíyan aw man àhánàlí wàlíyan faqad àádántu bil haqq ẹni tó bá fàbùkù kan ààyò ọlọ́hun kan báyìí ọ̀rẹ́ ọlọ́hun kan báyìí tó o bá fàbùkù kan ọlọ́run ní kẹ́ni yóò múra ogun lọ́dọ̀ ọlọ́run so yẹn túmọ̀ sí wípé ẹnìkan sì wá ń sọ fún ọ wípé ẹgbẹ́rẹ́ kan bẹ tọ́ta bá pọ̀ tó bá ń lọ bí one million la máa ń ṣe fún yẹn o kì í ṣe fún ọlọ́ta mẹ́wàá kọ̀ wá lọ fẹ́ sin onírùnà tọ́ta bá ń lọ bí one million méje péré náà ni ó nídìí ẹ nígbà tọ́lọ́run ti sọ wípé ẹni tó bá ń gbógun ti ọ̀rẹ́ òun òun ó gbógun tì ìwọ ò ṣe wọ́nà tó fi di kíni o tó fi dọ̀rẹ́ ọlọ́run tó bá di dọ̀rẹ́ ọlọ́run ò ní ìdí gbẹ́rẹ́ ò ní ìdí oúnjẹ ò ní ìdí kúsanrí ò ní ìdí ẹ̀ bẹ́ẹ̀ lómi bá bẹ́ wulẹ̀ gbogbo náà ti fi abúléèdì dára sí gbogbo ara rẹ̀ subhanallah gbogbo bàrá àdìgbò àwọn ti ságbẹ́rẹ́ sí gbogbo ògbóró ẹ̀yìn gbẹ́rẹ́ ẹlòmíà ké náà fi ságbẹ́rẹ́ jẹ náà fi ságbẹ́rẹ́ sí gbogbo ara nítorí pé kí ni o nǹkan ọmọba ọmọba kú kí lèèyàn lè fi dọ̀rẹ́ ọlọ́run anabi sallallahu alaihi wasallam ó ṣàlàyé ọlọ́run ní ẹnìkan ò ní súnmẹ́mí ọlọ́run in tó lè fi súnmọ́ ọlọ́run àkọ́kọ́ àwọn nǹkan òfin ọlọ́run tó ṣe lọ́ràn àyàn lé ọ lórí tó bá ti ń ṣe ó ṣe ìrun lọ́ràn àyàn lé wa lérí ó ṣààwẹ̀ lọ́ràn àyàn lé wa lérí mójútó lẹ́yìn wá àgbà náà wala yazalu al-abdu yataqarrabu ilayya bin nawafil àwọn nǹkan kan bẹ kì í sọ̀nà yà ṣùgbọ́n èèyàn tún mú ma àwẹ̀ náfìlà náfìlà o ìtọ̀rẹ̀ àánú òdodo ṣíṣe gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan èèyàn mú ma èèyàn máa ń ṣe ní táwọn míì ń ṣe ìwọ̀ tún máa ń ṣe adhkar ìrántí ọlọ́run irú ìjókòó báyìí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ èèyàn tún máa ń ṣe ọlọ́run ní hata òhìbà tó bá yá èmi ọlọ́run máa wá fẹ́ràn ẹni fàyídà tí n bá ti fẹ́ràn ẹni yẹn kó n tún sàmàáhù àlẹ́dí wu etí tí ó fi máa gbọ́ràn èmi ọlọ́run ni màá máa kọ̀ntró etí yẹn ojú tí fi máa ríran abẹ́ ìkápọ̀ ọlọ́run lójú rẹ̀ wà ọwọ́ tí ó fi máa mú nǹkan abẹ́ ìkápọ̀ ọlọ́run ló wà ọlọ́run wá sọ wala in eh, wala in sa'alani la'utiyanna kò gbọ́dọ̀ béèrè nǹkan bó bá ti ń béèrè báyìí èmi ọlọ́wọ́ ṣe wala in ista'adha bi la'u'idanna bó bá sì ní kémi ọlọ́run kí n ṣọ́ òun níbi aburú kan kó tó sọ mo ti protect ẹ mo ti dáàbò jọmọ kílẹ̀ yẹn tún wá eré ń tọ́ yẹ ká máa sá wáàsí táwọn àfọ̀nsún náà máa ṣe ni pé bóníkálukú ó ṣe di ọ̀rẹ́ ọlọ́run kì ṣe pé bẹ́ẹ̀ sì máa wá sọ̀dọ̀ wa <laughs> bóníkálukú ó ṣe di ọ̀rẹ́ ọlọ́run kò dẹ̀ sí ti ń jẹ́ èèyàn dọ̀rẹ́ ọlọ́run ju títẹ̀ láṣẹ ya àti gbogbo tọ́lọ́wọ́ bọ̀ fẹ́ anábì Musa ìgbà tí ọ̀rọ̀ rẹ̀ tó dojú Musa ṣòro ni pé ẹjẹ́ ń pa bẹ́yìn bá ń bẹ̀rù ẹ̀pá nàbí ọlọ́run ní ọ̀rọ̀ ẹ fi mílẹ̀ máa pa wàlíyẹ̀dẹ̀ ọ̀rọ̀ bá kó lọ pe ọlọ́run ọba rẹ̀ yẹn wá ní tí fúnra ọ̀nà sọ nìyẹn fanabi musa lẹ́ẹ̀fì lè mọ̀ wípé bí kẹ́ni rí ó kú ní ẹni burúkú ò ní rí ṣẹṣẹ abẹ́lọ́wọ́n bá ní tóbi rẹ̀ olórí orílẹ̀-èdè wa ọlọ́run bá dá padà láyọ̀ àtàlàáfíà ẹ wò nǹkan èèyàn ṣe máa ronú subhanallah subhanallah lẹ́ẹ̀fì lè mà ro orílẹ̀-èdè tàwa àwọn tó yẹ kán ronú kú sí bẹ́ẹ̀ <laughs> tó yẹ kán ronú kú sí tẹ́pọ́ lẹ́tọ̀ọ́ ni tó yẹ kán ronú kú lórílẹ̀-èdè yìí ẹ ní gbọ́ káwọn èèyàn ronú kú sí wọn kódà kán tiẹ̀ sọ pé kò gbádùn òun bẹ́ẹ̀ lọ́kọ́ káwá péjọ ká máa bẹ lọ́nga ah, ọlọ́run bá fún ẹni lálàáfíà ọlọ́run bá fún lálàáfíà lẹ́ẹ̀fì lè mọrú orílẹ̀-èdè tàwa lẹ́ẹ̀sì lè fi mọrú àwọn èèyàn tá a bá tó abẹ́ ọlọ́run bá ní tóbi rẹ ọlọ́run mọ́sẹ̀ bá ṣàlékún àlàáfíà rẹ kọ́lọ́run sì bá a dá padà sórílẹ̀-èdè yìí pẹ̀lú àlàáfíà so látara àdé eléyìí Firaun ó ń sọ wípé kán fòun lẹ̀ kóun ó pa Musa ètò ìbáwá padà wàlíyẹ́ de wọ̀rọ̀ bá a kó pe ọlọ́run ọba rẹ̀ wá kó wá bá wọn gbàtà ànábì musa gbọ́ ilé òun náà yà ń bẹ lọ́hùn kọ́ọ̀lì ànábì musa ní pé ìrẹ̀ ọlọ́run inni a'udhu bika min kulli mutakabbirin la yu'minu bi yawmil hisab ìrẹ̀ ọlọ́run ṣọ́ mi níbi aburú àwọn èèyàn kan tí wọ́n jẹ́ onígbèraga aburú àwọn kan tó ṣe wípé wọn ò kọ kílẹ̀ òṣù wọn ò nígbàgbọ́ wípé ọjọ́ ẹ̀san ń bẹ àwọn ò fẹ́ mọ̀ ẹ́ àwọn ò fẹ́ mọ̀ kí n tó da ọ́ bàjẹ́ báyìí èyí táwọn fẹ́ mọ̀ ẹ́ tó bá láti bàjẹ́ kó bàjẹ́ ṣùgbọ́n pé lọ́rùn ọlọ́run ọ̀dàjọ́ àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ yẹn ànábì musa ní ìwọ ọlọ́run sọ mi níbi aburú àwọn èèyàn bẹ́ẹ̀ torí pé ànábì musa mọrú èèyàn tí fẹ́ra ọ̀nà jẹ ọlọ́run wa sọ musa àbọ̀lọ́run sọ bó ṣe ń sọ tán náà ọlọ́run àti sọ kò lè ní kápá lérí ẹ nítorí pé ànábì musa kó jẹ́ waliyun min awliya'illah wa nabiyyun min anbiya'illah tó bá wá rí bẹ́ẹ̀ kò ní ìdíkọ̀ ọ̀sẹ̀ máa wà nǹkan káàkiri bó ṣe dọ̀rẹ́ ọlọ́run ìyẹn ni kó máa tẹ́tí gbọ́ nínú wáàsí kò dẹ̀ síbẹ̀ yẹn ṣe lè dọ̀rẹ́ ọlọ́run òun náà ni pẹ̀lú títẹ̀ láṣẹ ọlọ́run àti yíyàgò fún ìtọ́lọ́wọ̀n fẹ́ obìnrin adọ̀rẹ́ ọlọ́run látara kó ń gbọ́rọ̀ sọkọ ẹ̀ lẹ́nu torí pé títẹ̀ láṣẹ ọlọ́run náà ni ó lè jẹ́ pé ní tí ó fi dọ̀rẹ́ ọlọ́run yẹn gbìtọ́ ọlọ́run ní ká gbọ́rọ̀ sọkọ wa lẹ́nu mo sì ń tẹ̀lé aṣọkọ ó lè tibẹ̀ yẹn di wàlíyẹ tún wàlíyà ààyò ọlọ́run tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí àpẹẹrẹ bẹ́ẹ̀ pọ̀ ìyàwó Fìràhùn ọlọ́run ní yóò wà lìjánà ṣèbó ní tó ṣe ìyàwó ànábì Lut àtànábì Nuh ọlọ́run ní wọ́n wọná ìyàwó ànábì ọlọ́run ṣèbó ní tí wọ́n ṣe ìyàwó Fìràhùn sì nìyí Áṣíà ẹni ọlọ́run ni wàlíyà ọlọ́run ni àyò ọlọ́run ni olólùfẹ́ ọlọ́run tó lọ́ọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ọkọ rẹ̀ sì lọ jẹ́ olórí olùyapa àṣẹ ọlọ́run láyé onífẹ̀rẹ̀ àwọn. sọ yẹn túmọ̀ sí wípé pọ̀ jẹ́ òyìṣàfà pé òjò oníṣẹ́ ọwọ́ ìyẹn oníkọ́ má jẹ́ wàlíyà àyò ọlọ́run kódà fẹ́ẹ́ ju àáfà mi lọ fẹ́ẹ́ ju àáfà mi lọ ẹni tó oníbùkátà sí òun náà níbo ló ti fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ pé kí lọ́lọ́run fẹ́ lọ́dọ̀ mi tó bá ti sọ fún ọ ìwọ gbìyànjú bó bá ṣe lágbára tó àti bó bá ṣe lágbára má láti máa ṣe ní téèyàn fi ń di ààyò ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run nìyẹn ṣùgbọ́n kẹ́nìkan máa sọ fún ọ pé a àdúrà kan bẹ tó bá lè máa fa yáhù hóhó hóhó hóhó tó bá lè fà fúnjọ méje ó dìwà lé ọlọ irọ́ níjẹ́ bẹ́ẹ̀ àbí tó tilẹ̀kùn mọ́ rí lọ́ba ń fa iṣẹ́ ya Allah ya Allah ya Allah ya Allah tọ́ọ̀fà fún tọ́ọ̀fà seven thousand seven hundred and seventy seven lójó kíní kan kíní kan mílíọ̀n tọ́ọ̀ sá ń fa tọ́ba jáde báyìí ó di wàlí yọ ọlọ́run yọrọ ni yọrọ ló ń jẹ bẹ́ẹ̀ ní téèyàn fi máa ń di wàlí yọ ọlọ́run òun náà ni kéèyàn máa ń lòdì sí òfin ọlọ́run ìwà aláìlẹ́kọ̀ọ́ òun ni kéèyàn ó lòdì sí òfin ọlọ́run òfin ọlọ́run wá pọ̀ òfin ó ń bẹ kàmọ́ òfin ọlọ́run lórí ìbágbépọ̀ ẹ̀dá ó ń bẹ òfin ọlọ́run lórí ìwọ sáwọn tó bí àwọn òbí ẹ ò gbọ́dọ̀ mọ̀ òfin ọlọ́run lérí rẹ àtàwọn ìyàwó ẹ àbí àti ìyàwó rẹ òfin ọlọ́run lórí ìyàwó sí ọkọ wọn òfin ọlọ́run wà òfin ọlọ́run lórí títajà rírajà. Ja lérí òwò ṣíṣe kí ló fi ọlọ́run ọba lérí ẹ bó ṣe wá lọ nìyẹn nínú gbogbo abala ètò ayé wa so mọ́ wàá sọ pé abala kan ló dì mú pé òfin ọlọ́run lórí kí kí wákàtí márùn ah, káà kọ́dà mi ìbí ṣeré ṣùgbọ́n tẹ́ bá bá da owó pọ̀ ẹ kábàámọ̀ bẹ́ẹ̀ bá da nǹkan pọ̀ yóò lù yín jìbìtì yóò yí ojú yín mọ́lẹ̀ nísìn gbogbo ẹ̀tọ́ yín yóò gbà lọ́wọ́ yín òun sì ní máa ń pèrò mọ́ṣáláṣí ẹni yóò lè jẹ́ wàlíyìn ọlọ́run èdí ni tó fi jẹ́ wípé ká mọ òfin ọlọ́run ká sì tẹ̀lé ká mọ tọ́lọ́run ò fẹ́ ká sì jìnnà sí lèyàn fi máa ń di àyò ọlọ́run ẹni tó bá wá ń lòdì sófin ọlọ́run ọba yìí ká lọ mọ̀ pé ẹni wà aláìlẹ́kọ̀ọ́ ni ká mọ̀ kà sí ẹni tí wàá rẹ̀ dá kódà kí gbogbo ayé máa sọ pé wẹ̀ dá tó bá ti ń lòdì sí àṣẹ ọlọ́run òfin ọlọ́run ká lọ mọ̀ pé kì í ṣe ẹni tí wàá rẹ̀ dá walinadribu lidhalika mathalan àfààní ẹ jẹ́ kí a mú àpèjúwe kan wá lórí tá à ń sọ yìí bima natalabbasu bihi fi shahri ramadan minal a'mali salihati shaqqa látara nǹkan tí a máa ń fara kín àwọn nǹkan tá a máa ń kojú ẹ̀ nínú oṣù ramadan ẹ rí i pé iṣẹ́ olóore pọ̀ nínú oṣù ramadan àwọn iṣẹ́ olóore yẹn sì ó ara kọ́ awẹ̀ àìjẹun ó lè díẹ̀ lára àbí ò lè ẹ rí i pé ọba dùnú àwẹ̀ ojú ẹlòmíì ò yí padà ẹlòmíì fẹ́ lè máa kára pé kò tí jẹun iṣẹ́ ìjọsìn àfaraṣe tó lé àwẹ̀ jẹ́ kan wọ́n ní bó ṣe rí yẹn la ṣẹ́ka àna òṣàkónú alànàfọ́sì wọ́n ní kò sí iyèméjì ń àwẹ̀ lé fẹ́mi bíi kẹ́mi máa jẹun sáá òun lẹ̀mí máa ń fẹ́ àti rẹ́ni tí ó dà níyàn pé òun fẹ́ gbà wẹ̀lé ní monday yìí òun fẹ́ fi ṣe bàdà ọba dé ọ́fíìsì wọ́n bá ní a ṣé wọ́n sọ fún ìlànà ni wọ́n ní a mrs kinniman ṣe bá dé wọ́n sì kó àwọn àwọn jollof juice wọ́n kó wa wọ́n gbẹ̀mí ah tó ń bá sì mú lọ lé kó tó di magrib èyí ṣe kóun tó wọ̀ yóò bàjẹ́ <laughs> bí n jáwé jáde ẹnu ẹ tó wọn bá jẹ nísìnyí ọjọ́ wo lẹ́wọ̀n tó tó ṣe mí ní bàbá ẹ wò ká mẹ́ so àwẹ̀ máa ń le lára ẹ̀mí fẹ́ máa ń jẹun ṣùgbọ́n tá bá wá wo àwẹ̀ ẹnu oṣù Ramadan kò sí bí oúnjẹ sí wù ọ́ jẹ tó kò ní fẹ́ jẹ kò sí bómi ṣe wù ọmọ tó kọ́rẹ̀ ẹlòmí ìgbà tó gbómi lọ́wọ́ gùn òníbẹ̀ fún ọlọ́gbà ah, ẹ̀ngbàwẹ̀ ẹ̀mí ààwẹ̀ gbígbà ó le lórí ẹ̀mí lè anel insan torí pé ọmọnìyàn yetruk fi i almaluf ọmọnìyàn ó gbéjù sílẹ̀ àwọn nǹkan tí ara ti bárẹ́ àwọn nǹkan tára wa ti yùsì mọ́ tẹ́lẹ̀ a kàn fi gbogbo ẹlẹ̀ min ta'amin wa sharabin wa nikah oúnjẹ ẹlòmíì ń bẹ tán bá ti pèrún àkọ́kọ́ láàárọ̀ àmàlà ti rẹ́dì yóò kọ́ fi yẹn wá wò ná kó tó lọ mọ́sálásí nígbà bá kí àsùnbà àtàn tó bá ń di bí nǹkan bíi tó eight yóò ṣẹ̀ṣẹ̀ jẹ oúnjẹ àárọ̀ ẹ wá béèrè pé ṣé sáàrì lèyí tó jẹ ní yóò jẹun àárọ̀ tó bá tún di bí eight tó jẹ oúnjẹ àárọ̀ yẹn tán tó bá tún di bí nǹkan bíi aago mọ́kànlá sí méjìlá ó tún ní nǹkan tí ó tó fi wá wò tó bá ń di bí aago mẹ́ta yóò tó fi nǹkan kan wá wò wọ́n bá tún di bí nǹkan bí ọwọ́ ọ̀rọ̀ lẹ́ ó tún ní nǹkan tí ó tún jẹ tó bá tún di ẹ̀yìn ṣáì ó sì jẹ alẹ́ tírú ẹ nìyẹn làwé òde ni ò ní sèṣì dàmàlà kó tó mọ̀ pé torí pé in tí ara ti yúùsì mọ́ nìyẹn kó máa jẹun kó máa jẹun kó máa jẹun kó máa jẹun ṣùgbọ́n táwẹ̀ bá dé in tára yúùsì mọ́ yẹn á gbèjù sílẹ̀ wọ́ṣọ̀rọ̀ ọ̀bìn nǹkan mú halal á gbèjù sílẹ̀ nìka ìyàwó wa ànídọ́dọ̀ lọ́sàn-án àwẹ̀ wa hadha amru shaqun ala al-insan wọn ni ká má tara wa jẹ ó máa ń le lára ọmọ nìyẹn ṣùgbọ́n walakin al-mu'min hasun al-khuluq ma'a Allah azza wa jalla wọ́n ní ṣùgbọ́n ẹni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo yóò sì fi ìwà dáadáa hàn sí ọlọ́run ọba ọbàdẹ́dà tó bá di àsìkò yìí yaqbalu hadha taklif yóò sì gbàmọ́ra àwọn nǹkan tó làbọrùn yìí tó le yìí aw bi ibaratin asah yakbal hada tashrif yóò gba àpọ́nlé torí pé pọ́lọ́n ṣe ní ká máa gbà àwẹ̀ yóò fi pọ́n wa lé ní ó fi sóore fún wa ni yóò sì gbà tọwọ́ tẹsẹ̀ wàhádìí ìnẹ́ẹ̀mọ́tò min Allah azza wa jalla torí pé ìdẹ̀ra lélẹ́yìí látọ̀dọ̀ ọlọ́run oore ni yaqbaluha yóò gbà bìṣìrá ìsọ́dẹ̀rẹ̀ yóò gbà inú rẹ̀ ó dùn sí wàtùmà níyìnà ọkàn rẹ̀ ó sì balẹ̀ kò ní sọ pé ah tí máa sú yẹn bí islam ah, àwẹ̀ iná ni wàhálà ẹjọ́ sẹ́wọ̀n tí lù aago mẹ́ta ẹsẹ̀ kọjá ni ah, aago yẹn ò lè dá ah, aago kan ti lù tipẹ́ ẹ̀ ní aago mẹ́ta náà ṣe lù ló máa ń sú yẹn wo mi ò rò pé lè máa tó bẹ̀rẹ̀ sí ní kọ̀m̀plé hada so olùkọ́lùkì máa bá ìwà ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run torí pé ntọ́lọ́ ní kò ṣe yẹn oore tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ju tára rẹ̀ ò fẹ́ yẹn lọ wípé kéèyàn ó wá gbá àwẹ̀ yìí kéèyàn ó gbà tọkàntọkàn ibi tí ń pọn ẹ̀ tínú rẹ̀ ń dùn sí tó fi ìdùnnú hàn sọ́lọ́n wàtẹ̀tẹ̀sì òláhà nàfsáhù wàtẹ̀tẹ̀sì òláhà nàfsúhù tí ẹ̀mí tó sì gbààyè lérí téèyàn ń ṣe yẹn inú èèyàn dùn ẹ̀mí èèyàn fẹ́ ẹ̀mí èèyàn ò kó súsú fàtẹ̀jídù uyẹ̀sùmùl àyàmùl hàárọ̀ ti tọ̀wé la ó sì rí àwọn èèyàn tí wọ́n máa gbààwẹ̀ àwọn ọjọ́ tó gún tọ́sán rẹ̀ tún gbóná orílẹ̀-èdè mi ń bẹ gbogbo hours táwa fi ń gbààwẹ̀ bóyá bíi eight hours ń bì àbísó tó bẹ́ẹ̀ bóyá kan láti five thirty bàbá gbààwẹ̀ á sì sinú bóyá tó seven kálá kó seven gbogbo ẹ̀ kò ju how many hours ni ẹ̀ náà fourteen fourteen hours ṣe é mọ̀ pé àwọn èèyàn mi ń bẹ ààwẹ̀ tí wọ́n bíi twenty four hours ni wọ́n fi gba ààwẹ̀ níbàámu bí sórí bórílẹ̀-èdè wọn ti rí kódà ìgbà mi ń bẹ gan àwọn àfọwọ́kàgbé fatiwa jáde pé ẹ sá sínú torí pé tó bá tún wo sánmọ̀ wọ́n tún mọ́ ọ̀rọ̀ lẹ́yìn twenty four hours àwọn ènìyàn pé ẹ sá lọ sínú báyìí kágbèdàjọ lérí wípé oòrùn ti wọ̀ náà wọ́n tún máa rí oòrùn torí pé kọ́ńtì mi ń bẹ tó ṣe wípé tóòrùn yẹn bá ti lè wọlé kò lè ju one hour lọ tó fi pẹ̀rọ àṣùbá tí ló tún fi mọ́ tá alifájàre ó fi yọ ọ̀pọ̀ ju one hour two hours alifájàre ó ti ti yọ oòrùn ṣẹ̀ṣẹ̀ wọ̀ ni àwọn tó mọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ ń gbà wẹ̀ ẹ̀ sì ní rí complain torí wípé eléyìí náà ń pè ní husnul khuluq ma Allah subhanahu wa ta'ala so láàfin rí wípé nǹkan kí nǹkan téèyàn bá ń ṣe ní tìtorí tọlọ́run pẹ̀lú pé èèyàn ń tẹ̀ láṣẹ ọlọ́run èyíkéyìí nínú ìnira kan téèyàn bá kàn níbẹ̀ kò ní hàn lára èèyàn èèyàn ò ní rí sí nira eléyìí ni husnul khulq ma allah subhanahu wa ta'ala ẹlẹ́mẹ̀ gbàgbé mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe islam nǹkan ò sí dọ́gbandọ́gba kọ́dà kò tiẹ̀ ní rí inú rẹ̀ ó tún dùn ni lápèjúwe kọ́ máa lọ ní ìsìnkú ni ah, àbá ẹ̀dá kan ìṣẹ̀lẹ̀ àdá kan wà ní bóòlù àwọn àwọn tọ́lẹ̀tì kan ó ti kún àṣírá àwọn tí àwọn ọlọ́kọ̀ tí ó kò àwọn àbáyé gẹ́ẹ̀tì ike ọ̀dà méjì kan tẹ́ bá ti wá ń kó ẹ bá wa dà sí ibi tó tà yẹn níbi ẹgbẹ́ ẹgbó kan bẹ̀ ẹ bá wa dà síbẹ̀ ẹ̀sìn ọlọ́run sáyẹn lẹ́sàn so ọwọ́ afa méjì ọfà lọ́wọ́ gbogbo èèyàn ń rí ọ ah gbẹ́lélẹ́yìí ń fa lọ ọ̀ ń dà tó o bá gbé lọ lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀kejì yóò ṣe kíni o ó ní ẹ̀wọ̀ mi ò lè mi ò lè ṣe lé mọ́ ẹ bá wáṣẹ ládàá mi <laughs> ẹ wáṣẹ ládàá mi bí ká gba mọ́sáàsì bí ká fọ àgé ẹ mi wá ṣùgbọ́n níbi tí súndé léni tí wọ́n bá ní wọ́n gbé adfa síta irú iṣẹ́ yẹn náà pé kí àwọn èèyàn wá kó ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú ògbọ́lọ̀ one million lápèjúwe òun ni yóò gbà ṣe é rí àwọn èèyàn tí wọ́n sọ tí wọ́n tí wọ́n <laughs> application tí wọ́n wọlé <laughs> kọ́dà ẹ̀rẹ́ lómii phd holder akíni <laughs> ah, kò sí in London kò sí kíní kíní kíní ẹ̀rí yóò máa sọ pé kò kò sí kíní in tí ò jẹ́ kíkí níyẹn ó tóbi lẹ́mìí ẹ̀ ó ti mọ tóun fẹ́ rí tóun gbà nígbà tá a ti mọ tá a fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú tá à ń ṣe kò yẹ kí nǹkan yóò ní wá lára ibi tí mo fẹ́ lọ gan nìyẹn ó ti mọ̀ pé tó bá kírun ó ti máa ń tọ́lọ́wọ́ fún ó ti mọ̀ pé tó bá gbàwẹ̀ ó ti máa ń tó lọ́wọ́ fún ìnira àti ìdílọ́wọ́ kéékèèké tóun rí bẹ̀ yẹn kò yẹ kó complain gẹ́gẹ́ bí ẹni tó ń gbégbẹ̀ tí wọ́n ní yóò gbà wá mílíọ̀n wá mílíọ̀n gan pọ̀ ọmọ kàgbé lọ́bẹ̀ ni o wá mílíọ̀n pọ̀ o níbi tí nǹkan dé ìjàmbá subhanallah kọ́dà kẹ́ni five thousand alẹ́bẹ̀ àkìlò ń ṣe ń ṣe kankan lórí àbíká sọ báyìí lórí ike ọ̀dà tó o bá gbé lórí ẹyọ kọ̀ọ̀kan three thousand naira yóò ní ẹjọ́ séèyàn tún lè gbé lérí kéèyàn fa <laughs> ẹlòmíì ò ní pé kò sí problem kó má bàa dànù náà lánàá náà ah, kò lè kánlẹ̀ mo mo lè ṣe <laughs> torí bó ti rí pé lẹ́ẹ̀kan yẹn nine thousand yẹn <laughs> jọmọ ẹni tí ẹ bá tún wá mú yọmọ bá yín jà bóun ṣe kúròsì malagbájá tó gbàtà ń sọ list orúkọ àwọn tó fẹ́ mú yẹn tí wọn ò mú yóò tún dìjà lórí pé kọ́ wá gbígbẹ́ gbogbo ìgbẹ́ tó bá kán sí lórí jẹ́mọ́ kò mà ní rí gbígbẹ́ kódà ìgbẹ́ yẹn ò ní rùn kí ló wá dé tó bá jẹ́ ti tọ́ lọ ládùúrú oore wo one million sóse dédé àlìjẹ́nà ẹ̀dá bìrà wálé rẹ̀ sóse dédé ntọ́lọ̀ ń palẹ́sẹ̀ ilẹ̀ fún wa kí ló dé tá a bá wá ń ṣe ntọ́lọ̀ ń pa wá láṣẹ kódà ká máa rí àwọn ìnira díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ kí ló dé tá a fi máa ń complain ìtọ́lọ̀hún máa ń rí sí ni pé so olùkọ́lù ma Allah àìníwà dáadáa pẹ̀lú ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe níwà dáadáa pẹ̀lú owó àníwà dáadáa pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala so ìdí yẹn tán fi sọ pé yẹ́ra àwọn èèyàn lé ní fàtẹ̀jìdìwù yasumul ayyamil harati tawila ọmọnìyàn ó máa gbààwẹ̀ àwọn ọjọ́ tó gùn tó gbóná tó dẹ̀ máa gbà ń torí tọ́lọ́run kò ní dùn kò ní nílára torí pé ó ti mọ ẹ̀san tóun ó gbà níbi àwẹ̀ tóun gbà wọ́wọ́ bí dálíkà rọ́ọ̀dìn mọ̀ṣẹ́rì ọ̀sọ̀dẹ̀ ẹ̀ sì rí inú rẹ̀ ó dùn sáwẹ̀ tí ń gbà yẹn yóò sì tu yóò tura ká lẹ́ànáwó yóò sínú lọ́kọ́lọ́k máa rọ́bì ẹ̀ rí wípé ó fi ìwà dáadáa hàn sí ọlọ́run ọba rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mi ń bẹ nínú ẹ̀sìn tá à ń ṣe tẹ́lẹ̀mí ọmọ ẹgbẹ́ ah, ah, nídàájí ẹ̀ẹ́dẹ̀ ti lọ kírun ẹ̀ẹ́dùn ṣe kínní ah, ṣé kò kò múnira kò sí kankan níbẹ̀ nítorí pé ọmọ ẹ̀san tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó palẹ́ sí ilẹ̀ fún bẹ́ẹ̀ náà lóbìnrin tí ń tẹ̀lé aṣọ ọ̀pọ̀ ẹlẹ́mẹ̀gbà ṣé dìdìrì ni wọ́n ni yóò ní à dìdìrì kéde ẹ̀san tó ń bẹ níbi tó ń ṣe yẹn <laughs> òun ni òjò òun ra òun sí dìdìrì bọ́ bá pè ní dìdìrì máa pè bẹ́ẹ̀ òun máa tó ń rí lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ìdí nìyẹn tí tọlọ́run fi máa ń rọrùn fún èèyàn láti lè ṣe tó o bá ti mọ tó gbà lọ́dọ̀ ọlọ́run ó ti mẹ ẹ̀san tọ́lọ́run palẹ̀ ṣe é lẹ̀ o ò ní rí iná rí tẹ́nìkan sọ eléyìí ni pàápín nǹkan pè ní ìgbàgbọ́ tí ìgbàgbọ́ fi mọ ráàyè dúró nínú gbáyẹn wọn ni wàláàkì sẹ́yìn olùkọ́lùkì máa Allah wọ́n ní ṣùgbọ́n kẹ́ rí àwọn ènìyàn tí wọ́n máa ń níwà ìdásọ́lọ́n yuqabil mithla hadhihi al-ibada al-ibadati bil-dajari wal-karahiyya ẹ rí wọn táwọn bá fẹ́ ṣe ìjọsìn yìí tí wọ́n bá tiẹ̀ ṣe gan ẹ mọ̀ ń rí ìkórira lẹ́mìí wọn bí ìgbà tí wọ́n so pa wọ́n wọ́n mọ̀ ṣe ah, wà láyé bá ṣe pé bàbá èèyàn lè ṣe pé fún yàn ah, lè mọ̀ gbàgbé gan ẹ bá ṣe pé ẹ rí tó máa complain wọn láwọn wọ̀nyí wọn ò níwà dáadáa pẹ̀lú ọlọ́run wàláwùlà anáwó yaksha min amúrìlà tó fúnmọ́dé ọkọ̀bá wọn ní ẹlòmíín bẹ tí kì bá ṣe wípé ó ń bẹ̀rù nǹkan tó lè ṣẹlẹ̀ tí ò mọ àtúbọ̀tán nǹkan yẹn ni làkánà láyà tẹ́sìmọ̀ bí sí ẹ̀ bá tún ṣe rí kó gbáwẹ̀ ṣùgbọ́n yóò pé àbágbà ah, ní ìsìn wọ́n máa sọ̀yàn lẹ́nu jà ní tó fi ń ṣe nìyẹn ó ń rí pé ìnira òun kàn nira ń bẹ eléyìí àìníwọ̀ ọmọlúwàbí pẹ̀lú ọlọ́run ọba ni ṣùgbọ́n nìkan kan wá ní òbí wa lé àwọn òfin ọlọ́run tá à ń lò ìrun wa tá à ń kí ààwẹ̀ wa tá à ń gbà zaka rẹ tó ń yọ ṣé òun ṣe níṣe sí pé inú rẹ dùn láti fi wo ojú rẹ ọlọ́run ni àbí bí ìgbà tí wọ́n jẹ ọ́ nípa tábà sọ ìdájọ́ ọlọ́run fẹ́ lómi ẹni pé ah eléyìí ti léjo ìyẹn sọ bẹ́ẹ̀ tábà ti sọ pé òfin ọlọ́run ni ìyẹn gbọdọ̀ sọ bá ìwà aláìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ni sọlọ́run tó dá o kò mọ ohun tó ṣe déédéé rẹ ni ọlọ́run ò lè gbé tó le jù wá lọ kò lè gbélé wá lè rí torí kò ń lo dá wa ala ya'lamu man khalaqa wa huwa latiful khabir ìwọ ni kò yẹrẹ ẹ wò kò sì túngbàgbọ́ rẹ ṣe kọ́lọ́run kí ó ràn wá lọ́wọ́ wàmìtháàlù àkhàr àpéjúwe míì àsọ̀lá òun náà tún ní irun wọ́n ní fàyè aláṣak wọ́n ní kò sí èméjì irun taari yẹn anna athaqilatun ala ba'di nas irun ó ṣòro fáwọn èèyàn kan níjẹ́ òjá ẹlòmí ọ̀fẹ́ ṣe islam ni gbogbo yòókù bá láàmú kódà ẹlòmí àwẹ̀ ó bá ó ti ṣùgbọ́n lẹ̀ márùn-ún ah, lójúmọ́ ah, ó ti pọ̀jù tẹ́kùn wọn lè gbà ẹ gbọ́rọ̀ tán bá lè gbà kó wọn kí ẹyọkàn láàárọ̀ kó wọn sì kí ẹyọkàn lálẹ́ pé ó sókè ti dá báyìí náà ṣùgbọ́n èlé ẹ̀dùnlọ́kì èlé ẹ̀dùnlọ́kì ẹ̀dùnlọ́tọ̀ ọdún tábà ọdún jẹgiri ìdó yẹn bẹ́ẹ̀ ṣe pọ̀ ńlẹ̀ òyìn ò lè ráyè ṣùgbọ́n gbogbo ẹni tọ́lọ̀ ń bá ṣe ní rọrùn fún nǹkan kí nǹkan tó orí kọ́ ọmọ yìí tásìkò òun bá tó ò ní gbádùn ara ẹ̀ mọ́ kódà àgbà mi ò lè wà níbì kan kò sáago o sì gbọ́rùn ara ó sì máa sọ fún ọ pé ah, zúrì ó ti tó ẹ̀ka bò lẹ́sìn mọ̀ pé ah, ara yìí ò ní gbádùn mọ́ ọ̀gá ó ti yẹ kéńké hàn gẹ́gẹ́ bí àwọn onígbàgbọ́ òdodo so wọ́n ní ìrun tẹ́ ẹ rí yẹn thaqilatun ala ba'di nas ó le lára àwọn èèyàn kan ẹlòmíín gan ẹ máa rí i pé àáfàá ni kì í ó lè má máa kírun ó lè kírun àáfàá kan wọ́n mú kéèsì ẹ̀ bá mi wọ́n ní kì í kírun ó sì mọ́ mú kòkòrò bóòlù ẹ̀ sì mọ̀ pé kìí pé tójú káwọn ó sọ bẹ́ẹ̀ ni pé tó bá ti wá kírun fáwọn lásùnbà ìmáàmù wọn ni o yóò kí àsùnbà zúrí àwọn ò ní rí táwọn bá fẹ́ kírun ìta náà ni ó wà táwọn ọkọ̀ ìjà ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ kírun ọlọ́gbà ọlọ́gbà ó lè jókòó síta wọn àti ẹnì wọn máa títí tí a sì fi tó àwọn tó wá ṣèwádìí náà àwọn tẹ́jọ ń gbélé àwọn òrí kó kìrùn rí inúlé gbàtà sì béèrè lọ́wọ́ rẹ̀ náà òun náà confirm pé ìgbà tó bá ti kásùn báyẹn gbogbo àdúrà tó yẹ kóhun ṣe òun ti ṣe ní àsùn báyẹn òun ìráyè kí yòókù mà mo sì bí ó sì confirm ẹ̀ náà mo ní tológbògbóró ń kọ́ ìwúrẹ́ tó bá débi <laughs> hmm, pé bóun ti kọ́kọ́ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ni so later ló pàdé nǹkan tí tó mara tó yẹ pé táwọn ọba tí kan lura lójúmọ́ bí ìgbà tí ọkàn rìnyàn wọn ọba bẹ́ẹ̀ bá tí a ti mọ lójúmọ́ bí ọkàn rìnyàn bí bẹ́ẹ̀ ni <laughs> àfa èyí ò ló sì máa sọ àwọn náà ń ṣàdúrà fáwọn yẹn káàkiri o <laughs> ló fi jẹ́ pé ẹ mọ̀ tàn ẹ mọ̀ jẹ́ ẹnìkan kó tàn yẹn jẹ èyí ò náà ń sìn yọmọ ní abẹ́ ṣàdúrà kan fún yòó ẹ dé àwọn <laughs> kan mọ́lẹ̀ ìwọ gan dáa lọ́dọ̀ ọlọ́run ológogoro ìwọ òmùgógóró ó sì wá ń gbóná ẹ àmì àmì ẹ máa ṣe àmìnà àmìnà ẹ ṣe àmìnà àmìnà ẹlẹ́ṣẹ̀ àmìnà àmì ọlọ́run wọlá nǹkan méjì tí òkú mẹ́ta àmì ọlọ́run wọlá mẹ́ta tí òkú mẹ́rin àmì wọlá mẹ́rin tí òkú sẹ́yìn pé kò lè dópin dẹ́gbà dé twenty twenty tí òkú twenty one twenty one tí twenty two iye gbogbo èèyàn ìfọpọlọ ṣeré lásán ìwé kóníkálukú gbìyànjú bí ó ṣe súnmọ́ lọ jẹ́rú ọlọ́run má jẹ́rú ayé ìgbà yẹn ló lè gbádùn gbèsè ayé rẹ̀ idan wọ́n ní ìrun tẹ́ rí yẹn wà iya thaqilatun ala al-munafiqin ìrun ó wo ó le fáwọn mùsùlùmí tán jẹ́ munafiki ó máa ń le lára wọn anabiwa muhammad sallallahu alaihi wasallam alaihi salatu wasalam ni afqalu salati ala salatu al wa salatu fajr òṣìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam ó ní àwọn ìrun méjì kan bẹ́ẹ̀ ó máa ń le lára àwọn mùnáfìkì nínú àmì tó fi mọ̀ pé ṣé mùnáfìkì ni ọ́ àbí ìṣe mùnáfìkì tírun àsùbà bá ti máa ń le lára rẹ̀ àti run ìṣá àmì ìjẹ́ mùnáfìkì òun ni anabi sallallahu alaihi wasallam anabi ní irun méjì yìí ó máa ń le lára àwọn wọn máa pòṣe sáá wọn máa complain tó bá ti di irun bákan náà irun ìṣá tẹ́rẹ̀ lómi ṣe àlékí lẹ́yìn mọ́gíríbì náà ní kéèyàn ó tètè wọlé lọ ẹni tí ń kánjú pé ká kí tẹ́ bá wá kí ṣáàyẹ tán wájú ìta tó bá dúró sí lórí ìnà ó lè rojọ́ two hours tẹ́pẹ́ tí ò wúlò ló máa sọ ṣùgbọ́n ó lè gbà tó bá kí ṣáàyẹ tán nǹkan ó sì fẹ́ múra ó sì fẹ́ jáde ó tó padà wọlé bóyá bíi twelve thirty ló ti wọlé ṣùgbọ́n tí wọ́n bá ti kí ṣáàyẹ bí ìkan kí ṣáàyẹ papọ̀ mọ́gíríbì bẹ́ẹ̀ ni ó sì máa ṣe àmì mùnáfíkì òun lè lè jẹ́ kọ́lọ́n kó má ṣe wà ní mùnàfíkì àfáàní làkínà sọ́lá bí nísbàtì lè mọ́mí lẹ́yìn tẹ̀kìlá wọ́n ní kẹ́ wá rí irun tá a máa ń kí yẹn gbogbo ẹni tó bá jẹ́ mùmìnì irun máa ń rọ̀ wọ́n lọ́rùn pọ̀ kì í wu lára wọn ó máa ń rọ̀ wọ́n lọ́rùn ọlọ́mọṣẹ́ sì wá ní mùmìnì tòótọ́ qala ta'ala ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó jẹ́rìí sí eléyìí ní al-Qur'an ọlọ́run wasta'inu bis-sabri was-salah ọlọ́run ní gbogbo ìrànlọ́wọ́ tẹ̀ bá ń wá lọ sọ́dọ̀ ọlọ́run nǹkan méjì lẹ́ fi gbà lọ́dọ̀ ọlọ́run tó o bá ń wá ìrànlọ́wọ́ tó ń wá àánú ọlọ́run mójútó nǹkan méjì asọ́bùrú wàsàlà sùúrù àti ọ̀pọ̀lọpọ̀ ìran kíkí jí lóru yẹn náà fìlà gbé ní tóun fẹ́ yẹn síwájú ọlọ́run òun kírun òforí kalẹ̀ tọrọ tóun fẹ́ yẹn lọ́dọ̀ ọlọ́run wá sí sùúrù èyí tóun fẹ́ yẹn ọlọ́run ó ṣe é mọ́lẹ̀ rẹ̀ káàkiri ní tó ń fẹ́ yẹ ọlọ́run ó ṣe ọlọ́run bá ní wasta'inu bis-sabri was-salah ọlọ́run ní ẹ máa wá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ èmi ọlọ́run pẹ̀lú sùúrù was-salah àti ọ̀pọ̀lọpọ̀ ìrun kíkí wa innaha ọlọ́run níṣẹ́ rí ń tá a sọ yìí sùúrù àti ìrun kíkí ká máa fi ìrun kíkí bẹ lọ́hùn làkẹ̀bí ọ ní tó le òní fáwọn èèyàn wọn ì ṣe àfa ṣé ẹ ní kankan tí èèyàn lè rì mọ́lẹ̀ òní ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ àfa ṣé kò sí kan tí èèyàn lè fi sórí báyìí ẹ lọ́ máa kírun ẹ̀dẹ̀ máa ṣe sùúrù ẹ máa ṣe náà fẹ́ pa ẹ wo ẹ̀yin èyí sáwọn àfa tó gbóná lórí tó ń sọ yẹn ò gbóná ṣùgbọ́n tó kọ́kọ́ sọ fún pé tọ̀ tó wà ń bẹ̀ ni wípé ẹ̀yẹ kọ́kọ́ fò sókè náà ẹ̀ sì báyìí bó ṣe sì báyìí ọkàn méjò kan ah ẹjọ ah kékeré lórí ẹ ṣé ẹ̀dẹ̀ rí tó méjò ìdán ni ṣùgbọ́n yóò jọ àwọn èèyàn lójú ṣe àwọn àwọn àfáà mi náà wọ́n lọ́fíìsì ṣẹ́ẹ̀tì ọ́fíìsì ọ́fíìsì wa o <laughs> ọ́fíìsì wa ìjọba ti wo business card residence address office address kí náà ń ṣe lọ́fíìsì <laughs> ṣé wọ́n ń gba kí wọ́n àwọn èèyàn bẹ̀ ni àbí wọ́n ní bẹ́ẹ̀ bá dọ́ ọ́fíìsì ẹ lómi sùn ẹ gbà pọ̀ ọ́fíìsì náà torí pé àwọn nǹkan tẹ́ kọ̀ọ̀kọ́ rí ná bí kẹ́ mọ́ rí àwọn èrè kúkúkúkú kọ̀ọ̀kan báyìí <laughs> lọ́fíìsì àpá bí àwọn èrè ìbejì wọ́n kọ̀ọ̀kọ́ sẹ́ wọn jọ nílẹ̀ báyìí ẹ rí ẹ wá lè rí ẹyin nínú ìgò seven up ṣe àmọ̀ pé ìyẹn lọ́ọ̀kọ́ mọ̀ gbé ah bò lẹ́yìn sí i eyín yóò ti ní àwọn nǹkan kọ̀ọ̀kan tó kọ́tọ́ bá ti kọ́kọ́ ń rí ó ti mọ̀ pé ah ilé agbára gan lo problem ti sọ pẹ̀lú omi tó dé yìí gbogbo ẹ̀ náà ètè ni àá máa ń rí gbogbo ẹ̀ àá máa ń rí gbogbo ẹ̀ pọ̀lọpọ̀ ègún lọ́mọ wò pé bó o lẹ́yìn ṣe wọnú gbọ́dọ̀ ṣe rí yẹn irọ́ pátápátá ni ó simple ó simple dáadáa everybody wọ́n gan lè ṣe ó <laughs> ti yé sọmọ pé táàdì ẹ̀ bá kọ́ yẹ yín sọmọ pé bọ́ bá fọwọ́ tẹ̀ yóò tẹ̀ so ti so ó ti ní bí ó ń ṣe tí wọ́n bá ti ṣe báyìí kíní yẹn máa yóò rọ̀ tí wọ́n bá ti dà á sí báyìí yóò sì wọ bẹ̀ yóò sì tó lọ ti padà nínú ògùn ó parí sọmọ sọmọ pé ah agbára wa o ah, kékeré lórí yẹn o kékeré àwọn míì tún wà <laughs> ṣé tá a fi ń dá àfa dáadáa mọ̀ nù so bó bá ti wá débẹ̀ òun àwọn èèyàn máa nígbàgbọ́ nínú àwọn nǹkan yẹn ju kán sọ fún wọn pé ẹ lọ́mọ ṣe náà fèèrè ẹlọmọ abẹlọm ẹlọmọ ṣàfikàr ẹlọmọ nísòro àwọn èèyàn ní fọgbẹgbẹ yẹn sùúrù tó wá lò ní níyẹn ó wà á ní sùúrù tó tún ní gbalada lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ṣòro náà bá sọ pé wasta'inu bis-sabri was-salah Ọlọ́run ní ẹ máa wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti ọ̀pọ̀lọpọ̀ ìrun kíkí wa innaha lakabiratun ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé ń dáa sọ yìí a máa lé lára àwọn ènìyàn kan illa ala al-khashi'in ṣùgbọ́n àwọn tán bá bẹ̀rù ọlọ́run kò lè lé lára wọn bí kankan dé wọn á lọ yan fìlà wọn á lọ bẹ lọ́hùn wọn á ṣe sùúrù àwọn tán jẹ́ khashi'in àwọn tán páyà ọlọ́run ọlọ́run ní alladhina yadhunnun àwọn wo làwọn tá à ń sọ yìí àwọn tí wọ́n máa mọ̀ dájú annahum mulaqu rabbihim gbogbo nítorí ó ṣẹlẹ̀ wọ́n gbà péjọ kan bọ̀ táwọn pàdé ọlọ́run so ti condition tán wà kò ní mú wọn kọlu ìtọ́lọ́wọ̀n kò fẹ́ wọ́n mọ̀ pé bó pẹ́ bóyá á padà pàdé ọlọ́run níjọ́ kan àwọn yìí yẹ̀sùn náà yẹ̀sùn núnà wúná bí máa na youth kìnà wọ́n máa mà dájú annahum mulaqu rabbihim wípé dájú sáká àwọn pàdé ọlọ́run ọba wọn wa annahum ilayhi raji'un wọ́n sì mọ̀ wípé dájú o ọ̀dọ̀ ọlọ́run ọba ni gbogbo àwọn òṣèlè padà sí ìyẹn ní conclusion ọ̀rọ̀ tí wọ́n gbé kíni ẹ̀ẹ́n tá a bá wá ṣe nǹkan báyìí ẹ̀ẹ́n kí ni ó wàá ṣẹlẹ̀ nǹkan báyìí àṣé àwa ní kúmọ́ àwa ń lọ pàdé ọlọ́run ẹ̀ẹ́n yóò padà wọ́n filẹ̀ ẹja ṣe sùúrù so àwọn yẹn ti ṣe tọ́lọ́run lérí gbogbo tí wọ́n bá ń wá kì í ṣòro fún wa wọ́n dúró di àsìkò tọ́lọ́run bákan náà àfa ní fàyíyà alẹ́ àhùláyé gẹ́rù kẹbìrọ̀ wọ́n ní irun lọ́dọ̀ àwọn tá a sọ yìí irun kì í ṣe nǹkan ìnira o àbí ìjọsìn ẹ̀ nírí kó ní wọn lára wọn mọ̀ sí tòdù ní tòdù nínú bali inna a sahalatun yasira wọ́n ní ẹ̀rí pé nǹkan tó rọrùn nínú ẹ̀mí wọn ni yóò rọrùn lẹ́mí wọn láti ṣe walihada qala nabiyyu sallallahu alayhi wa wọ́n ní dínì tánàbí fi sọ wípé ju'ilat qurratu ayni fi salah anabi sallallahu alayhi wa ànábì ní in tí máa jẹ́ inú mi ó dùn ó pọ̀ jù tásìkò òun bá ti tó ànábì nínú òun máa dùn ọlọ́run fi ìtutù ojú mi síbi ìrun kíkí tí nǹkan kan bá ti tóbi lẹ́mí ànábì sallallahu alaihi wasallam the next thing ànábì lọ ṣàlùwàlà so ìwọ náà rí nǹkan kan tó tóbi lẹ́mí ẹ̀ tó ń pẹ́ ah bó ló ṣe wá rí lọ ṣàlùwàlà lọ́yìn náà fìlà bẹ́ẹ̀ lọ sì rí wípé psychologically ìfọkànbalẹ̀ kan ó sì kọ́kọ́ dé sínú ìgbésí ayé ẹ̀ lásìkò ṣùgbọ́n bóun ni aa tí ẹ ta tí ẹ ṣe lè ta lọ ṣàlùwàlá ìrìn náà fìlà méjì bẹ́ẹ̀ lọ lákòjúwe ẹni tó sùn tó wá lálà tàlà yẹn wá bà lẹ́rù débi wípé ẹ ó fẹ́ lè sákúrò nù ilé gan níbi tẹ́rù ń bàdé kó lọ kó yẹn náà fìlà méjì tó bá jẹ́ ẹni tó mọ Qur'an kó mọ tìláwà Qur'an pẹ̀lú ògo Ọlọ́run ní tó dájú ni ibi tó ti ń tìláwà yẹn ibẹ̀ ni ó sùn lọ sí ìgbà míì máa ń bẹ o lè ṣàyédé rí pé o rọrùn sùn mọ́ o lè ṣẹlẹ̀ tó ní sùn bẹ́ẹ̀ yóò kà lálá o ní rọrùn sùn lọ gbé Qur'an lọ máa ka Suratul Baqara pẹ̀lú ògùn ọlọ́run kó o tó ka bí pages bíi márùn ọkàn jí láàárọ̀ ọjọ́ kejì pé iye orí ibi ìtẹ́ tó dúró sí òun ibẹ̀ ló sọ lọ sí kò ju báyìí náà lọ ṣùgbọ́n ọ̀wá sùn tilẹ̀ fi má bó ṣe jí gbàrà ọba gbàgbé kan lọ́wọ́ náà ṣe bí wọ́n bá ṣe ń wọ̀ lóru àná rẹ̀ yóò ní àwọn wọ̀ báyìí àwọn méjìlá náà wà lórí ẹ̀ àwọn kan ti mẹ́dùn ẹ lọ ó wà lọ́wọ́ wọn báyìí báyìí mo ṣe ń sọ̀rọ̀ ah ó sì wà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ah bóun láti fẹ́ ṣe pé kò sọ́nà wọ́n ti mú lọ pé kódà India ló wà báyìí <laughs> jẹ̀mọ́ kí láì lè ṣe báyìí pé so hundred thousand kọ́kọ́ wà báyìí kò fi deposit <laughs> kò deposit hundred thousand pé kò sí o ní nǹkan tó lè ta ilẹ̀ kan wà sáré ó yẹyẹyẹ lọ ta ọ̀bẹ torí pé tán bá tún lè mú ọkàn yẹn kò ní India tó lè dé China àlérí gbà mọ́ o yorùbá ní ọlọ́mọ jẹ ní ọgọ́ ọgbọ́n gani ọgbọ́n lè máa rí tí yẹ ẹ pé ah ẹ bo ni wọ́n mú lọ ẹ eh, <laughs> ká máa mú lọ pé ah, ká máa mú lọ eh, ká máa mú lọ ẹ ká máa mú lọ tí ọba ti disturb òun bóun ṣe wà ẹ̀ òun bìlíwì pé àti wà lọ́ra àwọn òun ní sọ̀rọ̀ báyìí tí ọba sí àti kankan bẹ́ẹ̀ òun ò lè sọ̀rọ̀ ẹni wọn máa mú lọ nígbà ọlọ́run bá ní kí wọ́n dà padà wọ́n dà padà wọ́n bá sì dà padà kàn máa jẹ́ <laughs> ó rí wípé wọn ò tún yí òun padà ẹnìkan lọ yẹsẹ́ wò wọ́n á yẹsẹ́ wò fún wọn ní ẹni tó fẹ́ báwọn ṣe yẹ̀ wò yìí kí ẹ̀ ọwọ́ wọ́n bá fẹ́ra wọn kò lè sóore níbi ìgbéyàwó ẹni ẹ wá ní ọ̀dà ẹ tún bá ń wo tẹlùmí náà ṣe mọ̀ pé ẹni yẹn ó ló kọ mùsùlùmí ó tún ló kọ àbísọ bíi káyọ̀dé lápèjúwe bóyá abdullahi káyọ̀dé ni ẹ bá ń wo ti káyọ̀dé náà tó wọ́n tún fi ẹ̀pẹ̀ ṣeré wọ́n tún fi ẹ̀pẹ̀ ṣeré tó náà fi sọ pé ṣe rí àwọn ọmọ kan bẹ tí wọn ò fi ẹ̀pẹ̀ sí ìgbà kékeré wọn <laughs> bí wọ́n dàgbà wọ́n padà fi ṣeré náà <laughs> ṣẹlá àwọn tẹ́ ẹ̀ mọ́ rí wọn ò rí fi ṣeré tẹ́rùn nígbà kékeré wọ́n padà fi ṣeré gbà tó làwọn tẹ́ wọ́n mọ̀ bu díẹ̀ sínú tray tó gbé wájú wọn nígbà tó tún wá wò wọn ni hmm, káyọ̀dé yìí òun wọ̀ òkè <laughs> olóòwò ni àbá èyí àkọ́yọ̀dé òun náà ẹni àkọ́kọ́ náà òun náà nìjẹ́ káyọ̀dé so ẹ fi tìyẹ́lẹ̀ ẹ jẹ́ ká lu ti káyọ̀dé <laughs> ah àwọn àǹdẹ́gbàrà wà wò mí ọ̀ǹdẹ́gbàrà ah, wí ẹ̀ mọ̀ kankan mọ̀ kóra rẹ̀ sínú wàhálà fatawakkal ala Allah kọ́rọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run wọ́gán gbádùn ìsẹ̀mí ayé ara rẹ̀ so ìdí ni tó fi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam anabi ní ju ilà ti qurratu ayni fi salah in tí máa jẹ́nu mi ó dùn ìtutù ojú mi ọlọ́run bàbá mi fi síbi ìrùn kíkí tí nǹkan kan bá ti tóbi lẹ́mí anabi anabi ọlọ́ṣàlọ́wọ́lá ànábì ọlọ́láfẹ́ ó ti tó fáwa náà kódà àwọn ẹni ọlọ́run inú wọn máa dùn ní tílẹ̀ bá ti fẹ́ sú tílẹ̀ bá sú ànábì sallallahu alaihi wasallam ànábì ní sallu bil layl wan nasu niyam ànábì náà jẹ́ ń sọ àwọn kankan fún yín tẹ́kẹ̀ mójútó ànábì wa ń sọ̀rọ̀ yẹn bọ̀ ànábì ń sọ̀rọ̀ yẹn bọ̀ ànábì ní ẹ máa sálámà sáwọn yẹn ẹ bá ti ní assalamu alaikum ẹ máa sálámà bákan náà ànábì ní ẹ máa fún àwọn èèyàn lóúnjẹ bẹ́ẹ̀ bá jẹ ẹ fún malakeji nínú kàtà ẹni anabi wa parí anabi ni wasọ́lù bilẹ́yìn òru ẹ máa jí lóru ẹ máa yẹn náfìlà wà náà sùn nìyà nígbà tí gbogbo èèyàn ti sùn tí wọn ìwọ dìde ọlọ́run ó ń bi àwọn mọ̀lẹ́kà lè pé ẹrú mi yẹ kí ló ń wá òun ò sùn ní ìyọnu ọlọ́run ní wà nǹkan báyìí ló ń tọ́ ọlọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọlọ́run ni ẹ sọ fún pé mo ṣe fún torí pé ní ìdá kẹta kan yìí ní gbogbo òru ọlọ́run máa ń sọ̀kalẹ̀ sí sàmàlẹ́ ayé tó gbogbo àwọn nǹkan yẹn ó ti tó fún ọ ló fi jẹ́ pé àwọn ẹni ọlọ́run tílẹ̀ bá ti fẹ́ súbà inú wọn máa dùn alhamdulillah àwọn ó tún ní contact pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala inú wọn máa dùn ni so sẹ́ni yẹn ní àgbo fẹ́ lọ bẹ tó ti mọ̀ pé ọlọ́run lò wọ́n lọ bá kò lè lọ bẹ́ẹ̀dẹ̀ ọlọ́run kankan tó látara àdé eléyìí nínú àmì pé ìwà wa dáa sọ́lọ́run òun ni ká tún àárín ìwà àtọ̀ ọlọ́run ṣe bàbá sì tún àárín ìwà àtọ̀ ọlọ́run ṣe á ọlọ́run kò ní í sí nǹkan tí ó máa tóbi lẹ́nu wa kò ní sí bó ti wulẹ̀ yìí nǹkan yóò tóbi tó ẹgbẹ́ gbogbo ẹ̀ wà lọ́wọ́lọ́ sórí yẹn nìkan náà ó ti kọ́kọ́ fi ọlọ́kàn balẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run ra wà lọ́wọ́ lé gbogbo ibi tó bá ti bọ́ sí ìrànlọ́wọ́ ọlọ́run yẹn ti wà lórí ẹ̀ náà ni so látara àdé eléyìí kò ní lè jẹ́ kéèyàn máa tako òfin ọlọ́run torí pé ìmọ̀ tako òfin ọlọ́run àmì àìbọ̀wọ̀ fún ọlọ́run ọba mi ìyẹn ló wá pọ̀ jù ń tàn sí àwọn èèyàn ò bọ̀wọ̀ fọlọ́run wọn ò bọ̀wọ̀ fáṣẹ ọlọ́run wọn ò bọ̀wọ̀ fófin ọlọ́run ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ yẹn gan làwọn èèyàn ń ṣe ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ yẹn gan láyé ń gbé lárugẹ láyé ń bàbàrà ṣùgbọ́njọ́ pé kìyàmá ọlọ́run yóò díìl pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa individually so má sọ pé torí páwọn èèyàn bọ̀wọ̀ fófin ọlọ́run kí wọ́n náà máa bọ̀wọ̀ fófin ọlọ́run kó ní kálukú ṣe tiẹ̀ Allah subhanahu wa ta'ala kó ṣe wá ní ẹrú tí ó lè máa bọ̀wọ̀ tí òfin ọlọ́run ò sì ní ní lára tí ó rọ̀ wá lọ́rùn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 ní tó dáa púpọ̀ ni ṣùgbọ́n ó le fẹ́mi tó ti wá báyìí ó le fún ẹ̀mí ìtẹ́mi fẹ́ lórun ṣùgbọ́n ìjẹ́ ẹ̀mí nípa ó ní kéèyàn dá ọrùn mọ́jú láti dìde láti bẹ̀lọ́ láti ṣe tahajjud àkọ́kọ́ ọ̀nà wo la lè gbà tó lè fi rọ̀ wá lọ́rùn àkọ́kọ́ kéèyàn máa bẹ̀lọ́ ìkọlọ̀ kò ṣe rọrùn fún yàn ọ̀rọ̀ pé mo jẹ́ àfọ́ òun àwọn kéèyàn máa bẹ lọ́wọ́ kọ́lọ́n kó ṣe ń rọrùn fún yàn ìyàn aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì àṣà àwa aláwọ̀ dúdú nǹkan méjì kan bẹ tá a máa ń ṣe àbí mẹ́ta tí kì í sábà fẹ́ jẹ́ kíkẹ́ níyẹn ó rọrùn fún wa alákọ̀ọ́kọ́ a máa ń pẹ́ sùn lálẹ́ àwọn factors tí sì máa fà pọ̀ ẹlòmíì lápẹjọ ẹ ti ń gbé kò ní sí aago mẹ́wàá ó sì wà ní odò pè délé ó sì ti kó níbi iṣẹ́ láti aago mẹ́rin ìrọ̀lẹ́ so sẹ́niyẹ tó ń délé bí nǹkan bí eleven thirty tó wá ló ń fẹ́ jí ó lè má fẹ́ rọrùn so tí a bá lè rọ́gbọ́n dá sí àti tètè máa sùn yóò máa jẹ́ kí títètè jí kò ṣe kí ni o kò rọrùn alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì nínú tó wà náà ṣe sí wa ni pé oúnjẹ alẹ́ wa máa ń pẹ́ jù lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíì tẹ́ ẹ bá délé wọn ẹ rò wọ́n ń jẹ sàárì ni bíi eleven thirty bíi ten thirty wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ lọ́ta tábẹ́ fi ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ò ti wá sùn wọ́n ṣẹ̀ lọ́ máa jí wọn oúnjẹ ti délé o ẹlòmí òrò pé bẹ́yà sàhúrì ni torí pé ti sùn ìyẹn máa ń fà ìyẹn jẹun láago mẹ́sàn-án àbọ̀ oúnjẹ alẹ́ or tẹn oúnjẹ tán báyìí ó fẹ́ ìgbẹ́lélẹ̀ ṣúrẹ́tì lẹ̀ ṣẹ̀rí tí ì báyìí pé ọba fi àsùnbà sọ́kàn ó súnmọ́ gan-an kó mọ̀ lè àti dìde ìgbà tí ó tún wáá jẹ oúnjẹ yẹn táìpù oúnjẹ tó jẹ ó tún wáá jẹ fùfú tí wọ́n yí papọ̀ mẹba. ẹgbẹ́ so so òun ló tún jẹ sẹ́mà àti jí àti jí dìde yóò fẹ́ lágbára díẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní wípé àyè sábà sun ọ̀sán ṣẹ́rí tútò fọ yẹn àsìkò oorun ni téèyàn bá jẹ́ni tó ń ṣiṣẹ́ ara rẹ̀ kéèyàn máa plan yẹn sẹ̀ǹkọ́ ẹni tó ń ṣiṣẹ́ ìjọba nísìn o lè mọ ìyọ́lẹ̀ o ṣùgbọ́n ẹni tó ń ṣiṣẹ́ ara rẹ̀ náà kì í yọ́lẹ̀ o bẹ̀t sáàni lẹ́yìn pé ṣe bẹ́ẹ̀ mi lọ gara mi ah, táìmù yìí sí táìmù yìí kódà kó ṣe wákàtí kan kódà bó ṣe kéèyàn kàn láì dá kódà bó ṣe thirty minutes kéèyàn máa yẹ téèyàn bá dán wò láàrin ọ̀sẹ̀ kan èèyàn yóò rí pé èèyàn gbádùn ara yẹn so àwọn nǹkan yẹn téèyàn bá lè máa mójútó pẹ̀lú bíbẹ lọ́hùn ó súnmọ́ then jíjí lóru kì í ṣe kan òru ni jíjí o ó wá yáyàn four four thirty so ti yé four thirty four ojú ò ti máa dáńgbà yẹn náà so èyí tó bá ṣe tásùnmọ́ àfi tó torí pé ògbúdọ̀ súnmọ́ tásùnmọ́ ẹ̀ tí kò máa jí ní two ní three àyẹn ah, ti yájú sì máa sùn lásìkò yẹn three máa sùn four four thirty to four thirty tó bá yá ọ fọ ṣùgbọ́n tó bá lè fífa lẹ̀ díẹ̀ four thirty nítorí ọba lè ṣe lásìkò yẹn díẹ̀ díẹ̀ kó kó last ó pé ju gúngùn tó padà sọ lọ so ẹni tó jí five náà àsìkò yẹn náà ló jí torí pé five tí ó tó di pé wọ́n pè wọn àsùnbà bó ṣe mẹ́rin ló ń lè yàn náfìlà mẹ́rin bó ṣe mẹ́fà ló ń lè yàn kóhùn sí fíwìtì rí kan sí ààrẹ náà ṣùgbọ́n kásá make sure pé orú kan ò ní lọ àfikárí wípé àyàn nàfìlà kódà bó ṣe méjì ló lè yàn bó ṣe mẹ́rin tó wà fi wítìrì kà sí kẹyìn omi àti kẹyìn ọba ṣe àwọn nǹkan tí mo sọ síwájú yẹn máa ń jó rọrùn yàtọ̀ sí pé èyí ó tètè jí ara ó tún yóò tún ṣe dáadáa téèyàn bá jí ẹni tó bá sì jẹ́ pé ẹni tí máa ń ṣiṣẹ́ wàhálà kọ́ máa rí i pé tóun bá fẹ́ sùn lálẹ́ ò sára kó má jẹ oúnjẹ tó wúwo kó jẹ light food oúnjẹ tó fúyẹ́ kó jẹ ṣùgbọ́n lẹ́ni ẹni tó ṣe wípé oúnjẹ àárọ̀ kò jẹ́ bíi pé orí ìrìn ló ti wọ́n gúgúrú jẹ gbogbo ẹ̀ náà alẹ́ ló pa ọmọọmọ tó jẹ́ ńlẹ́ ẹ sọ fún yàrá gbọ́dá kọ́ lọ ra lá kó sì ní kó sì ra kóńgò gàárì kan sí wọ́n ti tájẹ̀ alẹ́ ni oúnjẹ gan táwọn ó jẹ oúnjẹ kán wá ní ẹ̀ẹ́dẹ̀wọ̀n oúnjẹ indomie pé oúnjẹ mọ̀ ẹ̀ẹ́dẹ̀kan káàkiri ló lè parọ́ tóun ọ̀jẹ̀ oúnjẹ àárọ̀ tóun ọ̀jẹ̀ tó ẹ̀dá ẹ̀bùn wá ẹ̀bà tó pé dà tó tó tó tó lọ́rìn dáadáa àwọn kìíní yẹn dẹ̀ ni ó ń pa wá lára ó ń pa wá lára mo jọ àwọn factors tó pọ̀ economic factors wà ń bẹ arísìkì ọlọ́run kó wọlé àti ẹ̀kọ́ sàánú wa ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí ká máa gbìyànjú ẹ̀ díẹ̀ díẹ̀ téèyàn bá sì mọ̀ pé oúnjẹ tó wù lèèyàn fẹ́ jẹ lálẹ́ kéèyàn ó tètè jẹ bí aago méje òun kéèyàn bá ti kí mọ́gírìbìtà kéèyàn ó tètè jẹ kéèyàn tó padà mọ́tàlá kéèyàn tó lọ kéèyàn tó yóò ti dà digest kéèyàn ọ lọ sùn ẹ rí i pé èèyàn kàn jí nfa gẹ́gẹ́ bíi four lọ́kàn jí four thirty ojú yẹn ó sì dá so tá a bá lè máa ṣe kí nìyẹn pẹ̀lú ìbẹ́ lọ́hùn ọlọ́run bá yóò kó sẹ́ni ọ̀rọ̀ wa mo ti dáhùn ti five náà mo ti dáhùn ẹ̀ mà then nígbà tá a sọ pé Jibril òun ló ń kọ́ ànábi sọ́lá sọ́lá nígbà tó lọ gba ìrun Jibril tó ń wá ó ń kọ́ bí ó ṣe kírun wákàtí márùn adẹ̀kánú alukura nípa ànábi Ìsá ní ọlọ́run pa òun láṣẹ kó máa kírun ṣèbí sáwọ́ wá síwájú ànábì bó wà ní irun tọ́yínsá irun náà ni bá a ṣe ń kì í náà ṣùgbọ́n irun tí jìbìrì ló wá kọ́ ànábì ó ní irun wákàtí máa ń tàǹkì àti àsìkò tí yóò máa bọ́ sí tó ti wà báyìí nítorí wá kọ́ ànábì nìyẹn ṣùgbọ́n àwọn táwọn àyínsá ànábì ń kí kì í ṣe àsùnbà zúrù àsìrì ó lè jẹ́ irun ẹ̀yọ kan ó lè jẹ́ ẹ̀yọ méjì bẹ̀tì bá a ṣe ń nàró táwọn rúkú táwọn forí kanlẹ̀ náà ṣùgbọ́n kò tí ì wà ní wákàtí márùn lásìkò tó yàtọ̀ méjèèjì ni bákan náà ẹ mọ̀ ọ̀rọ̀ kan tí wọn lẹ́fẹ̀ẹ́ papọ̀ yẹn fífi ọ̀pá la odò tó pín sí méjì kí wọ́n lè kọjá òní ọ̀pá tó fi na àpáta àgbà táwọn tó ń gbẹ̀ngbẹ̀ wọn musa fi ọ̀pá na àpáta àpáta yẹn omi bẹ́ẹ̀ sì ni yọ bẹ́ẹ̀ lọ́nà méjìlá so ìyẹn ọ̀tọ̀ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́tọ̀ so ọ̀kọ̀dẹ̀ alima kullu unasin mashọ́ba oníkálukú wa ń mú ìran Israel méjèèjìlá oníkálukú mú ẹyọ kọ̀ọ̀kan so ìyẹn náà wà so ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lára náà wàhálà sọ̀rọ̀. mi ò lè sọ nǹkan kan lórí mi ò lè sọ nǹkan kan lórí pé ànábì kan lọ́kọ̀ pín sórí irun kan ànábì kan lọ́kọ̀ láàrín mi ò lè sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn wàláàlá then ṣé tẹ̀yà bá lòun fẹ́ máa tẹ̀lé gbogbo àṣẹ ọlọ́run tí wọn ò ní ríyàn bí extremist àwọn wo ló ń ríyàn bẹ́ẹ̀ that's the first question. kò àmọ́ jẹ́ ń yìí kò sí kódà péyàn ń kí wákàtí márùn tó ń kí pé lásìkò ẹlòmíì orí ọsí aláṣẹjù nínú ẹsẹ méjì ti tó àtìrẹ ìdán sọ fún pé ewu ni máa gbé ìjọ sunday nìkan ó ti tó pé ẹ̀yin muslim náà ní sí ti change ike ìjọsìn yín síjọ instead of friday ẹ ti gbé ìjọ sunday seven o'clock you see them wọ́n wọ white wọn like wọn wọ́n lọ lọ́sàlátù wọn wọ́n bá dẹ̀ ti dé ó parí yókùtù di sunday mi tó ń bọ̀ this <laughs> okay ẹni tó bá di ń kí wákàtí márùn tó tún wá ń lọ sí jimá tó tún ṣe kí wọ́n ní ìyẹn ti ti pọ̀jù sunday nìkan ẹ̀bẹ́ ìmọ̀ ẹlòmíì náà ẹlòmíì kírun jimá ṣùgbọ́n before seven ó ti jí jáde ọ̀nà àsàlátù ó sì ti lásọ fún ti ọwọ́ so ti yé ẹ <laughs> ọ bá sì ṣe o wọ́n sì tún kọrin bẹ́ẹ̀ bẹ́ tún gbé lá ìlàrẹ jẹ́ kájọ gbé àti ìgbọ́ <laughs> ṣe azkaru náà nìyẹn àbí à ń sié eléyìí ó lè fẹ́ túmọ̀ sí bí àtakò kì í ṣe àtakò àlàyé ọ̀rọ̀ ni èmi ti sọ fún wọn náà ó ti àwọn èyí ṣe pé wọ́n ti ìbáyìí mi rí tí mo sọ eré ni eré mo ò sì pè mí mọ́ láti jà mo ní eré ni gbogbo eléyìí ẹ ṣàlàyé tó bá jẹ́ pé gádìrín kan kọ́yàn lẹ́kọ̀ọ́ kò bá dáa ṣe ó gbọ́ àwọn àṣàlátù tẹ́lẹ̀ ń ṣe ebi àbílẹ̀ akínbọ̀lẹ̀ lọ dálẹ̀ ṣèbóni ní nǹkan tẹ́lẹ̀ ìgbà tó sì dúnkò nú orin ó tún dá èmi ilẹ̀ àwọn international kí làwọn sì ń bá ṣe é sìn àwọn òṣìṣẹ́ nẹ́sípàtì nàìjíríà táwọn uk ni wọ́n sì lọ dálẹ̀ ń bẹ̀ lọ gbogbo èèyàn náà ẹ̀yìn sì ń bẹ létí náà ni tá a bá fẹ́ ṣe ẹ̀sìn ká ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ tó àwọn òṣìṣẹ́ avenue láti gádà àwọn èèyàn jọ kò sí nǹkan tó burú ń bẹ̀ jọ sunday àwọn èèyàn lọ bẹ̀ kílẹ̀ ń sọ fún wọn bẹ́ẹ̀ tó ṣe pàtàkì ní táwa wà áfítà ni ní táwa wà áfítà ni gathering yẹn kọ́ ni we don't have problem pẹ̀lú gathering yẹn kò sí tó kù ẹ bá lè láfa inú láti káwọn èèyàn jọ táwọn èèyàn dẹ̀ wá ṣùgbọ́n kí ni ẹ̀ ń sọ fún wọn bẹ́ẹ̀ nígbà tọkùnrin tán ń wọjà àwọn obìnrin ń wọjà lábẹ́ ọkùnrin tí wọ́n persist tán dẹ̀ ń wọjà lábẹ́ ọkùnrin lọ tí òṣìṣẹ́ tí ó sọ fún ẹgbẹ́ má wọjà lábẹ́ ọkùnrin wa mọ́ ànábì ní ọkùnrin obìnrin tó bá ń wọṣọ obìnrin ọkùnrin làánà ọlọ́run gbẹ pẹ̀lú ẹ̀ gbogbo àwọn jàlábíà yìí ó ti wọ́n ń ṣe yòrò rà wọn yàtọ̀ sí gbogbo ṣe rí yẹn ó tún ń tight ọkùnrin gan tight mọ́kùnrin ambulance àti àwọn obìnrin tó wà lọ́wọ́ káàkiri tí wọ́n bá tún lò dáàbò náà dáńpẹ́lì kan wáyà ní òfin sórí gbogbo èyún ẹ mọ̀jà tan ara wa jẹ bí yẹn bá fẹ́ sẹ̀sìn kó sẹ̀sìn kò sí half mark lọ́dọ̀ lọ́wọ́ ọ̀pá àti ọ̀pá ti fail fail náà nìyẹn kò sí ó dàbí ọmọ tó fẹ́ wọ yunifásitì tó ní ẹ gbogbo rìsọ́ọ̀tì ni mo ní ẹnu pé english and maths nìkan ni mi ò ní ó ti parí náà ó ní kankan náà ni àbí nígbà táyé pèrèlémù dé yìí náà ni tó bá fẹ́ gbá pèrèlémù dé ṣùgbọ́n pé ọ wọlé ọba ní aaa ní ògbẹ english and maths tí o bá ti síbẹ̀ kò síbẹ̀ náà ni òfin lè náà ni tí látara àdélé nínú islam òfin ọlọ́run ó pọ̀ ṣùgbọ́n tọ́lọ́run ọba sọ ni pé gbogbo òfin ọlọ́run tá a bá ti ń gbọ́ a gbọ́dọ̀ máa attempt àti máa lò bí agbára wa bá ṣe mọ àti bágbára wa bá ṣe tó so ti yé so bágbára tèmi ṣe wá tó ó lè ju tiyín lọ bí tiyín ṣe tó ó lè ju tèmi lọ àwọn circumstances kọ̀ọ̀kan tó sọ̀ráǹdì mi o lè má sọ̀ráǹdì ẹ̀yìn àwọn ètò sọ̀ráǹdì tiyín ó lè má sọ̀ráǹdì tèmi ṣùgbọ́n tábà bí mi léèrè bó ṣe yẹ kó rí nìyẹn tábà bẹ̀yìn náà léèrè bó ṣe yẹ kó nìyẹn òfin ọlọ́run nìyẹn àwọn àmọ́ ẹni tí ò tí ì rí ṣe dáadáa ní kọ́lọ́hún ṣe rọrùn fún náà kó náà lè ṣe ṣùgbọ́n pé à ah, àlè gbogbo wé ò lè ṣe pé àhà ọlọ́run ìfẹ́ gbọ́ yẹn ṣùgbọ́n téèyàn bá ní kéèyàn dúró lórí pé àwọn kan ó máa sọ̀rọ̀ ó sì ń téèyàn sí táwọn èèyàn sọ̀rọ̀ ìwọ̀n bẹ́ẹ̀ tá à ń ṣe nǹkan àwọn èèyàn sọ̀rọ̀ tá a sì tún lóra pé àti tí ì ṣe pé ètò àti bó ṣe ṣò èèyàn kì í wo àwọn èèyàn sọ̀rọ̀ gbogbo ètò ọlọ́run bá ti fi rọ̀ ọ̀yàn lọ́rùn téèyàn dẹ̀ ń sapá láti ṣe ní òfin ọlọ́run tọ́lọ́run dẹ̀ fi rọ̀ ọ̀yàn lọ́rùn kéèyàn máa lò kéèyàn máa ṣe kéèyàn dẹ̀ tó máa bẹ̀lẹ̀ ọ̀kọ́lọ́hún tó jẹ́ kó yá wọn tí kò tí ì yẹ náà tó ti wà báyìí tó ọ̀kọ́lọ́hún wọlé àti obìnrin kì í ẹ máa wọ àwọn àpèjúwe ẹ rí ọmọ míì tó yẹ̀yàkuyà tó ń fi ẹtí sétí tó ń dirun lọ́kùnrin wọ́n padà máa ń filẹ̀ inú fámìlì náà ni wọ́n ní sọ̀rọ̀ kan eh, bóyá bó ṣe wù tó fẹ́ máa ṣe níyẹn filẹ̀ ṣùgbọ́n tó bá ń ṣẹ̀sìn náà ẹ máa gbọ́ táwọn yóò máa complain níjọ́ wo ni ẹ lọ bẹ́ẹ̀lì ẹ̀ ní police station wọn kò sí kí ni tó wá ṣe ìṣẹ̀wẹ̀sì tó ń ṣe yẹn ó ti pọ̀ àwọn lẹ́k bẹ́ẹ̀ sì ni àwọn èyí tó ń dàgbòrò rú wọ́n wà ní ọmọ èyí tó ń pé ojoojúmọ́ lọ́lọ́ ń bẹ́ẹ̀lì ẹ̀ níbo ó wà mẹ́ẹ̀ wọn ò torí ẹ̀ ní wọn ò torí ẹ̀ ní kó mórí wá lẹ́ẹ̀fì lè mọ̀ pé èṣù ló ń gbẹnu wọn yẹn sọ̀rọ̀ kì í ṣe ìfẹ́ ẹnu tiwọn náà èṣù ló ń lò wọn láti máa sọ̀rọ̀ yín ò gbúdọ̀ díyàn lọ́wọ́ láti ṣe ìtọ́lọ́run bá fi rọ̀ yàn lọ́rùn nínú òfin ọlọ́run ibi láti adó náà nítorí àsìkò obìnrin tó ṣe wípé ó nífẹ̀ẹ́ ìgbà tí ò tí ì lọ́kọ ó mọ ó mọ aláàkó máa jí lóru kó máa yànnà fìlà ó sì nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ̀n gbà tó délé ọkọ tó bá jí lóru ọkọ ò ní ara kó sùn padà ọba tó jí lóru tó fẹ́ ṣe ọkọ ò ní kò sáyé débi wípé ó ti wá sùn náà òun náà wá jí lóru ma pé kí ni màrà tá a lè fún ọkọ wo ni <laughs> adínilọ́wọ́ irú ẹ̀sìn ọlọ́run àkọ́kọ́ náà irú ọkọ wo lọ fẹ́ náà that's the first question tẹ́pọ̀kọ́ tó náà máa yàn lẹ́fìlà náà bí òun ò ti ẹ̀yàn bóyá kò lè kò ní dí ọ lọ́wọ́ kò mọ̀ sí lọ kódà òun ni ó tún jí ọ pé òun náà dìde kò yàn lẹ́fìlà èyí ò lọ́kọ́ dáadáa anabi sallallahu alayhi wa sallam anabi ní èyíkéyìí ọkùnrin tó bá jí lóru tó dì tíyàwó ẹ̀ tíyàwó rẹ̀ wàá dáhùn tó tún wọ́n mi sí lójú tí wọ́n á jọ dìde tájọ yàn lẹ́fìlà ọlọ́run ó kọ orúkọ wọn sínú àwọn tán rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ ọlọ́run bó sì ṣe ìyàwó náà ló jí tó jí ọkọ rẹ̀ tọkọ ò tètè dáhùn tó ń wọ́n mi sí ọkọ lójú ànábì ló sọ tó ẹ rí pé àwọn èèyàn rẹ́rìn wípé ọkọ mi lè ẹ nígbà tó yẹ pé ẹ hànà náà lọ fẹ́ <laughs> <laughs> tó bá yẹ pé ẹni tó ọkọ tẹ̀sí yé ni bó o ṣe wọ́n mi sí lójú yẹn yóò ti rántí àdìsí yẹn tó bá fẹ́ bínú gan yóò ti mọ̀ pé àdìsí yẹn ni ìyàwó òun lò <laughs> ṣùgbọ́n ẹlòmíì àtọ́jú oorun yẹn abẹ́ aṣọ òbúra nìṣẹ́ yẹn ó ti jáde <laughs> àbí ìpá abẹ́ aṣọ òbúra nípa àwọn ó ti jáde pé ọjà wèrè à nígbà tó náà ti jẹ́ pé ẹ̀hànà náà ni ìwọ náà lọ fẹ́ tó kò lè má rí bẹ́ẹ̀. àmọ́ èyí tó dáa jù náà ni èyí tóbìnrin ń ṣe níbi ìjọsìn ọkùnrin ká tó bá dọ́dọ̀ wa àwọn apàkànyẹmọ lára làkòdá ká tún máa encourage ẹ̀ kó lè máa rí nǹkan yẹn ṣe bẹ́ẹ̀ náà ni tọkùnrin ń ṣe nígbà dé ni ọ̀rá àyè ṣe gbogbo àwọn nǹkan yẹn kò dáa kíyàwó náà máa encourage ọkọ ẹ̀ láti ṣùgbọ́n ọlọ́run ò fẹ́ àṣejù bó ti wulẹ̀ kọ́ ma kí làṣejù ìwọ tí o ṣẹ̀ṣẹ̀ ní o ṣẹ̀ṣẹ̀ nílé ọkọ ọkọ tó fẹ́ ọ òun náà kò níyàwó tẹ́lẹ̀ ọ wọlé àtàgó mẹ́ta òru o ti bẹ̀rẹ̀ náfìlà ọ̀yẹn náfìlà fàá aago mẹ́rin aago márùn-ún nígbà wọn pèrún àṣùbà ló ti sàlámù aláìkùm ó tó níjọ́ kejì ó tún ṣe bẹ́ẹ̀ ó dé ọ̀sẹ̀ kan ó ṣe bẹ́ẹ̀ à ah, ọkọ yẹn yóò ní ẹwà o <laughs> náfìlà yín yìí ó ti fẹ́ ó ti fẹ́ lágbára díẹ̀ o ẹja wà nǹkan ṣe sí náfìlà yín o tó wáyé kó bá ń ṣe níwọ̀ntúnwọ̀nsì torí wípé anabi sallallahu alayhi wa sallam anabi ní inna li badanika alayka haqqan ara rẹ ó ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lára rẹ lọ́wọ́ ẹ̀ health ẹ̀ ó ní ẹ̀tọ́ ẹ̀tọ́ rẹ̀ ni kò sùn má sọ pé ò torí pé ara rẹ nídìí oorun yẹn wà iná lè rọ́bìkà wà iná lè àwọn ará rẹ ìyàwó rẹ ó ní nínú òru rẹ yẹn náà ọkọ rẹ ó ní pọ́ṣán tiẹ̀ nínú òru yẹn náà wà lè rọ́bìkà àlẹ́kà hàkà ọlọ́run ọba rẹ náà ó ní ìpín fi sàn nínú òru anabi ni ọ̀rọ̀ yìí àfàwọn àbúdàdà lọ́sọ ó ní fàátì kúlàdì haqqin hakọ ẹ fún oníkálukú ní ẹ̀tọ́ tiẹ̀ fọlọ́n lẹ́tọ̀ tọlọ́hún kó mọ́ pàtàrà tiẹ̀ náà la ẹ̀tọ́ tara rẹ mọ́ fi pàtọ́ lọ́n la ẹ̀tọ́ tọlọ́hún mọ́ fi pàtìyàwó rẹ la mọ́ fi pàtọ́kọ ẹ la so tá a bá ti gbọ́ yé báwọn ọkọ̀ òní máa di ọ lọ́wọ́ onáfílà nígbà tó tún dán náfílà bákọ́rà ló tún dánú mọ́ àfikò tó ẹkọ yóò wà ní àṣàwà sọ pé àtúnṣe lórí pa afẹ́ tó hákùrà ní báyìí bákọ́rà ní rákà àkọ́kọ́ ali moran n'isa ẹlẹ́ẹ̀kẹ́ nìsá rákà ẹ maida ah, gbàjọ́ fi yan rákà mẹ́rin péré ilẹ̀ ti fẹ́ ọkọ́ ní ẹ̀yìn tí ìparí ah, lọ ah. ọkọ́ ní ẹ̀ ẹ̀ dọ́gbọ́n o so tí ò bá a sì lè manage gbogbo nǹkan yẹn náà kó ráyè ṣèbádà kó ráyè sùn kó ráyè àtẹ́ǹdì sọ́kọ àbíyàwó gbogbo ẹ̀ náà òru náà tó láti lò fún yẹn ṣùgbọ́n o kíkan má pa ìkan lọ́wọ́ ìyẹn náà ń pè ní Islam ìyẹn náà ń pè ní pé èèyàn nímọ̀ nípa ẹ̀sìn téèyàn ṣe abẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala eléyìí tí àwọn ọlọ́run kò ṣe wá láǹfààní àwọn ìta tí ń bọ́ tẹ́lẹ̀ náà lọ́jọ́ kó wúlò fún wa insha Allah ta'ala tí ó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ ní déédéé àsìkò yìí a tún máa tẹ̀síwájú láti ṣàlàyé àwọn ẹ̀kọ́ ẹ̀sìn wa fún wa àti láti fún wa nígbà láàyè láti béèrè àwọn nǹkan tí ó wà lójú nínú ẹ̀sìn wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam bákan náà níparí àwọn àwọn tí wọ́n ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n wọ́n ní ilẹ̀ tí ìjọba fún wọn kí wọ́n kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ tàbálẹ̀ àwọn akíọ̀n níta nígbà míì ìta yẹn òjò lè rọ̀ ńbẹ̀ ìgbà míì so wọ́n dẹ̀ fi àyè yẹn náà lẹ̀ kódà wọ́n fa àyè chọ́ọ̀chì lẹ̀ wọ́n ti kọ́ chọ́ọ̀chì wọ́n fa àyè ti mọ́sìkì náà lẹ̀ bẹ́ẹ̀ so gbà tá a bá lọ síbẹ̀ ní táwọn tán jẹ́ mùsùlùmí táwọn bẹ́ẹ̀ máa lọ́gbọ́tọ̀ kára wọn lọ́wọ́ káwọn ò tiẹ̀ rí táwọn ò ti máa kí o yóò wáyà yín lẹ́nu ẹlòmíì àfààní o ní bá ń ṣe wáàsí ní bá ń fa àyà Kùránì báyìí yóò yà yín lẹ́nu àṣẹ́nu ah, bíi kọ́lọ́kọ́ kún wa lọ́wọ́ kódà àwọn míì promise kò dákẹ́ bíi mosque wà ìwọ̀n bá aṣọ táwọn bá ní àwọn tó lè máa kọ́ ara wọn ní Quran kó tó di pé àwọn tún padà síbẹ̀ so àwa ṣe ìlérí pé pẹ̀lú ògbó ọlọ́run á kọ́ mọ́ṣáláṣí fún wọn ha ẹ rí pé ha ni mò ń sọ kejì pé mà so ti yé ha táwa sọ yẹn ní tá a gbára lé náà ni wípé twenty naira ten naira five naira tí ò bá ti jẹ́ pé gbogbo àtàǹgbà àpò wà láǹdà sí a fi ṣe nǹkan tó pọ̀ bìlíìfù ti wà nìyẹn ìmọ̀ ẹgbà máa dàápò ní èjì ó yọ mọ̀tọ́ bá ti jẹ́ pé àníyàn pa afẹ́ lò ní tẹ́rẹ́ díẹ̀díẹ̀ yẹn yóò padà pọ̀ sòyìn làwọn náà lẹ́mìí lórí pé pẹ̀lú òkú ọlọ́run lábẹ́ àkóso àjọ kan tí a gbé kalẹ̀ tá à pè ní alikawofa charity organization mo rò pọ̀pọ̀lọpọ̀ àlà ń kópa ń bẹ̀ nínú dáhùn fowó yẹn ṣe ọ̀kan nìyẹn àtẹ̀lé àwọn tá sàǹfààní tí wọ́n ra irinṣẹ́ fún bẹ́ẹ̀ ní ilé ìtọ́kọjá yìí pẹ̀lú ògbó ọlọ́run a gbogbo àwa tá a subscribe síbẹ̀ wọ́n fún wa ní fọ́ọ̀mù kan á fi lè email wa síbẹ̀ wọ́n máa fún wa ní details torí pé inṣàlá ní oṣù February ní òpin ọdún kata bẹ̀rẹ̀ àwọn details àwọn kata ti ṣe ẹni tá ti ṣe operation ọmọ kan ní ọ̀sì Tuesday tó kọjá yìí ẹkún ló ń sùn tó wá bá wọn bẹ̀ pé wọ́n ti fẹ́ terminate eh, admission ní ilé ẹ̀kọ́ torí pé kò rówó ilé ìwòsàn a sì pé àwọn òbí ẹ̀ òbí rẹ̀ ń sun ẹkún ni pé àwọn ti sáré kiri kò sí nǹkan kan lójú ẹsẹ̀ yẹn náà láàrin lè sí owó pé kò lọ sanwó square owó yẹn wá lè kìí sówó tèmi nìkan kìí sówó àwọn tá a jẹ́ executive tó wà bẹ́ẹ̀ two hundred naira tiẹ̀ tó ń dá yẹn wá wo bí ládá yẹn ó ṣe máa lọ ìwọ àìmọye ibòmíì tó kàjọ́ bí alẹ́ kí á mọ̀ ọ́ kàn rí pé ọ̀kan láwọn ládá kan ọmọ ṣe mọ̀ pé mi ṣe nǹkan kan ara àwọn nǹkan tó ń ṣe tí wò ó mà òní ẹ̀ ló fi jẹ́ pé ẹ jẹ́ ká gbìyànjú kódà pé two hundred naira ló lóun máa dá every month jẹ́ kó constant máa dá so àwọn owó yẹn náà ni owó tí à ń ṣàjọ wípé nínú tá a tún fẹ́ máa ṣe àfẹ́mọ̀ kọ́ mosque kì í ṣe bẹ́ẹ̀ Saudi wàhálà kọ́ mosque àfẹ́mọ̀ hmm, kọ́ mosque tá a bá tún parí èèyàn tẹ́nìkan bá tún wá pé àdúgbò kan ń bẹ kò sí mosque kò sílẹ̀ ń bẹ ara lẹ́bẹ̀ á tún kọ́ mosque síbẹ̀ so lọ́wọ́lọ́wọ́ ń sìn àti rẹ ẹni tó fún wa ní five hundred blocks for foundation i need thirty bags of cement i need double load méjì àtàwọn nǹkan kọ̀ọ̀kan pẹ̀lú ògùn ọlọ́run ọ̀sẹ̀ tí ń bọ̀ á lọ bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ masjid owó yìí kì wá sí wẹ̀rọ twenty two hundred naira five hundred naira one thousand bá a ṣe ń gbà yẹn nígbà tí èyí ti ṣe pé àwọn kan náà ń pín tó ṣe wípé wọ́n lò fún tánìkà ọlọ́run dẹ̀ fi bárkà sí i ó dẹ̀ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa kópa níbi irú àwọn kan báyìí irú èyí tá a sọ yìí nísì ẹlòmíì lè kópa sìmẹ́ǹtì méjì pé òun náà fi dá sí ẹlòmíì lè sọ pé òun ra sìmẹ́ǹtì mẹ́wàá òun náà fi dá sí ẹlòmíì lè sọ pé five thousand tóun náà nílì òun ò fi dá sí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀jẹ̀ a máa ṣe sẹ́mi ní ìsìn wọn ò ní pariwo lórí rédíò ọ̀sẹ̀ ìjọba àníyàn tó mọ́ lèèyàn fi ṣe tí yẹn dẹ̀fẹ̀ gbèsè lọ́dọ̀ ọ̀lọ́ làá fi wá dáhùn ìbéèrè kan tó wá béèrè pé ṣé èèyàn lè dé dọ̀gbẹ́dà kìámà kéèyàn má rírun nínú ìwé iṣẹ́ rẹ̀ ọ̀pọ̀sibò nǹkan méjì ló lè jẹ́ kí irú ẹ̀ ò ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ tẹ́niyẹn bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run tó ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó ń kírun ṣùgbọ́n ó tún ní nǹkan míì tó ń pè lẹ́yìn ọlọ́run ó tún ní tó ń forí kalẹ̀ lẹ́yìn ọlọ́run àbó tiẹ̀ ń ṣẹbọ pẹ̀lú àwọn oríṣiríṣi ọ̀nà ẹ̀bọ níjọ̀gbọ́n jẹ́lẹ̀kẹ́ irun nìkan kọ́ ni ò ní rí o àwẹ̀ rẹ̀ gan kò ní rí àgbà kan bẹ̀ yọkàn plain kìíní ní òrì kò ní sí nǹkan kan bẹ̀ gbogbo iṣẹ́ yẹn ó ti bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì àríyá àṣehàn gbogbo òun tó kí láyé náà káyé lè mọ̀ náà ni kí wọ́n lè máa yìn àbáwọn ṣe olóore tó ṣe káyé lè máa pariwo ẹ̀ níjọ̀gbọ́n jẹ́lẹ̀kẹ́ àmọ́ òun ò ní kọ̀ nǹkan kan lẹ̀ so ìdí yẹn nǹkan méjì yẹn ló lè jẹ́ kéèyàn padà àwọn kan yẹn kéèyàn show off ẹlòmíín bẹ o lè lọ bá níwà àti ẹnìkan kó sàmì ẹ sọ̀tọ́ yẹ kí public tó bá sọ yóò mo ti sọ pé kẹ́ ẹ máa bá mi mo ti ní kẹ́ ẹ máa bá mi ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ dọ́dọ̀ ẹ̀ kò ní ṣe kankan lẹ́ẹ̀bùrẹ́ ẹlòmíín ní public yóò gba a máa fún yín ní ṣẹ́gun dẹ́fẹ́ ṣe àti wò wípé tí ó parí ẹ̀ á fún yín ní ṣẹ́ẹ̀kì twenty million Allahu Akbar ọ̀yà ṣẹ́kì tún mú ṣẹ́kì ọ̀bùn nígbà ẹ̀ bá dé báńkì zabagun <laughs> ni ah twenty million inú àkáǹtì yìí gbogbo owó tó wà ń bẹ̀ kẹ́kọ̀ọ́ tó ń rẹ̀ dáwọ́ bẹ́ẹ̀ tàwọn wọn ni ẹ bá pè pé ah ó ti ya yín ju ẹjọ́ di ending owó kan ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ̀ bẹ́ẹ̀ ni nígbà ọba sùn yín lẹ́yìn lọ́bẹ̀ ìyún máa pọ̀ dáadáa abẹ́sẹ̀ lọ́ọ̀ṣì kan ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ẹ̀kì èmi wọ́n sọ wọ́n ìdá abẹ́sẹ̀ lọ́ọ̀ṣì ẹ̀ má gba ṣẹ́ẹ̀kì kàkà bó ṣe five thousand lọ́fẹ́ filẹ̀ ẹjọ́ fi ilẹ̀ bá náà irọ́ ni máa pọ̀ jù bẹ́ẹ̀ yóò dẹ̀ tún sọ ẹ̀yìn yẹn lẹ́nu àwọn yóò bìlíwù pé ti gba owó tó tó báyẹn wọn ò dẹ̀ nígbà nígbà tẹ́ dé báńkì ẹ̀rí gàtà pa àbẹ̀ wọn ò kíni wọ́n ti gba owó kan ẹ̀rí tán dákẹ́ wọn sọ̀rọ̀ mọ́ yàrá sọ̀rọ̀ rẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn show off ni èyí tó o bá ní lágbára náà ni kò ṣe ìwà lọ ń ta àwọn èèyàn jẹ kó fún aládùn owó yẹn wọn wá débẹ̀ wọn ò rí gàtà pa so gbogbo téèyàn bá ń ṣe ní àṣehàn kò lè ní àkọọ́lẹ̀ rárá rẹ̀ àbí ẹnikẹ́ni tẹ́ bọ́ bá wọnú iṣẹ́ rẹ̀ ọlọ́mọ yìí kí ẹ bọ́ wọnú iṣẹ́ rẹ̀ subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa